nípa àwọn àwọn àfẹrẹ eléyìí tá a lè sọ̀rọ̀ wá àdùsẹ́lẹ̀ tí wọ́n máa ń ṣe báwo ni wọ́n ti máa ń ṣe wọ́n àti bí wọ́n ti ṣe ṣe wá lórí kòkòrò láti máa mójútó wọn torí kí àwọn náà lè bá jọ kan nínú àwọn tó sórí rẹ̀ fọlọ́wọ́ kó jẹ́ ká sórí rẹ̀. ìgbà wa lákòókò lónìí wa látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma wọn náà nabi sallallahu alayhi wa sallam wọn ni man khafa an la yaquma min al-layl falyutir awwalahu gbogbo ẹni dẹrù ń bà pípọ̀ ń lè má jí lóru ó ti mara rẹ̀ látàrí mímọ̀ tó mara rẹ̀. ó ti rí i pé ọ̀wọ́pọ̀ pọ̀ ó jí lóru ẹ̀rú ń gbà láti pé òun lè má jí lóru ẹjọ́ bá ti mara rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú yóò tẹ ọwọ́lẹ̀ kọ́ ọmọ kí sọ̀rọ̀ tó lóò rẹ̀ ní àkọ́kọ́ òru tìmọ̀nà kọ́mẹ́sì jẹ́ ọmọ pẹ́ sí tó làṣẹ́ nítorí tó o bá sọ yìí pé òru náà ló sì ké o sì ti mọ̀ yìí pé kọ̀ wọ́pọ̀ ike kó o dí lóru láti kó o fẹ́ mú sọ láti tẹ̀ wá sísọ láti rò ó ti rí òkú agbọmọ ọlọ́pọ̀ pátápátá nítorí kó o máa ké wítìrì rẹ báyìí sọ̀rọ̀ láti lè ṣe àkọ́bùlẹ̀ náà kó o ké wítìrì rẹ lẹ́yìn sọlá tó lè ṣe síwájú kó tó ti pọ̀ sùn nítorí pé tó dájú nìyẹn pé ní lọ́ọ́lọ́ọ́ báyìí ò tí ì sùn ó sì rọ̀ ọ́ lọ́rùn láti mú sọlá tó wítìrì wá ṣùgbọ́n iye méjì ni pé kọ́ ló ti lóru bàbá ló ti tó ti ń kọ́ sábà wá fi ohun tó dájú lẹ̀ nítorí tí ọ̀dájú ìtọ́dájú ni pé oorun ti kùn á ní àtìlẹ́kí sọlá tó wétè láì kòtò gbéga pẹ̀lú parí sọlá tó láìṣà kí wọ́n á ní ohun wa lọ sọlá tó wétè yẹn lára táàbì wá di wípé a sùn tílẹ̀ fi má àkókò kí wítìrì rárá táwọn apàdánù wítìrì lójoojúmọ́ òfin tí wọ́n ti sọ fún wa wípé ìtọ́lọ́lá jù ní àkókò tó yẹ ká máa ké sọ láti wítìrì fóònù náà ní àárín òru inú òfin yìí kan náà ni wọ́n ti fi ń sàlàyé fún wa ní ìsìn yìí wípé àdọ́gba àjọra wa nípa mímọ̀ lè dúró. àwọn ẹni tí àwọn bọ́ sábẹ́ pé máa bá ti sùn wọn ò ní lè jí kí sọ̀rọ̀ àti wíìtì ọ̀nà àbáyọ nípa ẹ̀yin a máa kí sọ̀rọ̀ àti wíìtì rẹ̀ jẹ́ yẹn kọ́mọ̀tì máa pẹ́ sí sọ̀rọ̀ àti làìṣẹ̀. ó túmọ̀ sí pé kò sáwàá wí kò sí àròyé dẹ́nìkan nínú wa lè rí mu wa fi lọ́ọ̀bù àlùmí fi kí sọ̀rọ̀ àlùwẹ̀ tù. wọ́n á tẹ̀ sọ ẹ má gbàgbé pé nǹkan púpọ̀ wà tí àwọn òsèpá alẹ̀ má fún tó ṣe é ti kọ́ ṣẹlẹ̀ sí wa lóru ní dáadáa gàdé ìta ìta tó lè kọ́ dínà káfí sọ̀lá tó wọ́tì títí tá àgbàdà yóò fi yọ. eré ìtòsí pé ń bá wa fara fínra lójoojúmọ́ táwọn náà ti mà. lọ́pọ̀lọpọ̀ gbà ó ti ti kó máa láníyàn pé wàá jí kí sọ̀lá tó wọ́tì lóru. ṣùgbọ́n kó ti pé ìgbà tó jí sí ojú pẹ̀lú jánábà pẹ̀tù wá sí pẹ̀lú jánábà yẹn tí ilé ṣe wọ́n lọ fọwọ́ fa jánábà gbangba mi ọkà sùn lórí tó lálà gbogbo ara rẹ̀ bá rìn tọ̀ tọ́ba ní kó o dìde kọ́ lọ wẹ̀ lọ́wọ́ tó rí pé o tún lẹ́kì mọ́rí ibùsùn rẹ pé ká tutù mu o ṣùgbọ́n ẹ ló ṣe fi inshallah inshallah tọ́ba yà tọ́ba yà tọ́ba yà. وقد قامت الصلاة قد قامت الصلاة أي ما ليه تسكي وداكي في بعد العشاء وزيد أنا بقى لا عارف irú eléyìí ti ń ṣẹlẹ̀ sí ọ ti pọ̀ tòtú ṣe tọ́ ni wọ́n á ti rí bóun ti rí ọmú lágbàbẹ̀ ọ̀gá ọ̀gá fúnra ara rẹ̀ ó lè máa yan ọlé kaná níbi tó ti máa tú mà ní ìsara tó bá ti sùn dojúmọ́ pé kò kọ́ ọmọ bàtí kátó wá kú ẹni tó níyàwó tó ṣe é kíkà gbọ́dọ̀ ló tó yọ ó lè jarun pákọlù ìyàwó rẹ̀ ìyàwó náà lè jarun pákọlù kódó ní jánábà yọ wá di ìjàkadì láàrin ọkọ àtìyàwó káì ṣe lọ wẹ ní mi ìfẹ́ sùn pẹ̀lú jánábà là wàá gbà ẹ ti sùúrù àsìkò sì wà aago méjì lọ́sẹ̀ lọ aago mẹ́ta lọ́sẹ̀ lọ aago mẹ́rin lọ́sẹ̀ lọ ńgbọ̀ wá ní gbogbo àkọ́sẹ̀ ló fi yọ. bàbá sùn tó tẹ́lẹ̀ náà ìyàwó tiẹ̀ yóò sùn náà ní tẹ́wọ́ fẹ́ mú ọmọlẹ̀ náà ní. sọ wá fi aṣọ rẹ tó kọ́ irú nínú náà kò tún ti ìwọ náà láti kọ́ ibi mọ́ gbogbo bí àárín ìwọ̀n lọ́ la awùlọ wọlé babalagbada babalagbada pé kéènì kéènì ìgbà yìí wà lá ẹ ẹ ti wẹ ẹ gbà náà kọ láti lẹkọ ibo ló kó bọ pa wọlé lẹ ibo ti fẹ lọ wẹ tẹlẹ nǹkan hmm, kọ wẹ ń gbà yẹn àlọ aláàrẹ ti ń bẹ nù wẹ lọ wá ti sọ láti wẹ tẹ lọ wá sùn wàá rí kóòtù jí kọbùlà fẹjì sòfò àwọn nǹkan tó pọ̀ wá tó lè ṣẹlẹ̀ sí ọ nínú òru tó lè máa kọ dínà òfin sọ̀rọ̀ àti lò ìdí nì tó ti jẹ́ pé sẹ́ẹ̀ máa mú àwọn ara yọ dà púpọ̀ tó o bá ti mà ó súnmọ́ kọ́ ọ́n jù lóru eléyìí ọ̀rọ̀ yìí wáyé ní àkókò táwọn èèyàn máa lo òru wọn fún tí ó wúlò fún ọ kọ́dà ó kéré jù nínú tí wúlò fún yàn lóru kí ẹ̀ wọ́n bá ti ní kùránì kọ́tọ́ fẹ́ ké lóru kò sí náfìlà kọ́tọ́ fẹ́ yàn lóru kó o má kírun àbí kọ́ máa sùn ṣùgbọ́n lónìí ẹ̀yin ti mà ipe púpọ̀ nínú àwọn èèyàn lónìí kò súnmọ́ kí wọ́n jù lò torí fi òru wọn àtàlẹ́ ṣe kò ní jẹ́ kí wọ́n jí lò ẹlòmíín wà ní pépé láti dédé aago mẹ́sàn-án rẹ̀ àwọn òkú kan ní ọ̀nà òkú bóyá fi mọ̀ àgbákò bóyá fi mọ̀ àdánwò títí olùyẹ̀lò wọn kò yọ. níbi ìdí wọn kò máa fún ara rẹ̀ lé kò fún ara rẹ̀ lé fún ara rẹ̀ fún bàbá tó ti sùn. wọn náà àwọn máa dájọ́ ọ̀gá. wàllá ìjọ tó bá fi lè ṣe bẹ́ẹ̀ tó ń bá fi lè gbé ọ̀rọ̀ lórí irú fíìmù yẹn wà á máa dúró lára rẹ pé tí ìkànnì sọ kàdé ìlà ṣe ìdàmí burúkú ń bẹ lára ìdáná eléyìí experience bẹ ọ̀là ẹni tó gbọ́ àkùnrin àti oṣù ọ̀là ẹni tó gbọ́ àkùnrin àti oṣù tó ń gbé lọ. ọ̀là ìkọ̀rọ̀ náà ní gbọ́dọ̀ ìṣòro ìwé ọ̀ kó gbé ìfòmù títí ní ọ̀nà pẹ̀lú rẹ̀ gbà tó ìfòmù ló tó fi tó sáyé ẹni tó wo ìwọ̀kú wò tó fi sùn ó gẹ́ fún ara rẹ̀ ó gẹ́ ẹ̀mí òwúwo lára òun ọ̀gbá tó kí ni ti o sátẹ́gùn ọ̀fẹ́ ni atẹ́gùn fẹ́ torí mi ní òye fún torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà tó wọn kú lónìí ìgbà kò lè dé kó àwọn ẹdí lóru ọ̀gbà tó ṣé bá ti tẹ́ mọ̀ bẹ́ẹ̀ sódodo ní àbí ètò ọlọ́run ti sọ ìwọ ti bọ́ lọ́wọ́ àdáwò ilé àwọn tó bá ti kí àtúbà àtàwọn fúláṣí ń lójoojúmọ́ wẹ̀yìn wò wẹ̀yìn wò ó wo yé yẹn kí ọ̀bá tọ́ láti bẹ̀rẹ̀ tó wẹ̀yìn wò lẹ́ẹ̀kan sí i kó owó yé yẹn tó yẹ pé jama ti di wọn lè ti tó wẹ̀yìn wò lẹ́ẹ̀kan sí i jama kẹta jama kẹrin jama karùn àwọn olóyìn ni tó bá a àwọn kan tó ń bẹ náà ò tẹ̀ sí ìdí rárá ni débi tẹ̀ sí mọ́tíláṣí rẹ̀ àbí ọ̀rọ̀ òkúra nílé yín wá padà nílé yín wá lọ́wọ́ ká wò ó tẹ̀ tó hánà àwọn òbí là yálà yálà yálà yọmọ kékeré ní yálà sọlá àtìgá òtún àti àti bí ó kò tẹ̀ sí àti àti bí ó gbogbo rẹ̀ lẹ́yìn àti kó tún wá ti sìn nítorí mú àwọn èèyàn má bẹ̀ẹ́ ṣe tọ́lá ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kọ́dà ẹni tá a dáwọ́ àgbọ́ ní oṣù tẹ̀ pẹ̀lú ẹ̀ ó lè gbọ́ ní oṣù débi tó kò ní máa jí kí àfúgbà ẹ má tẹ̀sí sọ̀tún láti wẹ̀ gbogbo wọn máa tá a jẹ́ pé náà the documentary program kan wà tó wọ́n pè ní two thirty two thirty to five pé sọ ma pẹ̀lú òun kí ni wọ́n ń wò document kí ni a fẹ́ tuntun àwọn àjọkòtò ojú ọwà ojú ọwà kan gbogbo bíi ta gbogbo bàbá múná lọ wọn kọta jẹnẹrétọ àsìkò tó rán àgbè wọn lọ sí sọ àánú Ọlọ́run tó ṣẹlẹ̀ tó wo bá ti mà kó súnmọ́ kó ọmọ jìlọ rú kí wítìrì rẹ kó tó ṣégé ni kó tó sùn wọn máa ń tọ́ máa àmì ẹ̀kú máa àkírọ̀ ẹni tó bá ń sojú kòkòrò pé yẹ òun ò lè jí nígbẹ̀yìn òru ìgbẹ̀yìn ooru lè tọ́ káàbọ̀ sígbà tí àbájáde ọ̀yọ́ ẹgbẹ́ tó bá ti dábà àbájáde ọ̀yọ́ ẹni tó bá ń sojú kòkòrò pọ̀n ó jì ń gbà náà pẹ̀lú yóò ti rọ ákéré lẹ́yìn kó nítorí àwọn dáwítìrì rẹ̀ dúró di ìgbẹ̀yìn ooru fẹ́yìn náà sọlẹ́ tẹ ákéré lẹ́yìn lè mẹ́ṣúùdà nítorí pé sọlẹ́ sọ̀lá àtìsán ni táwọn màlẹ́kà máa wá síbi tá a máa tẹ̀kì àwọn màlẹ́kà máa wá síbi tá a máa tẹ̀kì màlẹ́kà méjì màlẹ́kà tòru ti ń lọ màlẹ́kà tọ̀sán tó dé màlẹ́kà tòru ti ń lọ àwọn ti wá láti ìgbà tí tòru ti kọ́kọ́ dé nígbà tí àtúbà bá dé àwọn lọ màlẹ́kà tó wá wá fásùbà tó wá látàsùbà tó o tún lọ nígbà tó o bá wọ̀ so àwọn méjèèjì wọ́n wà síbi tí a bá ti ń kẹ́ ọ̀rọ̀ torí ọ̀la ńlá bẹ̀ fún ńlọ́fà tó fi jẹ́ kékeré ṣe gbogbo yẹn ló máa lé jì yàtọ̀ tẹ́lẹ̀ wọ́n ti ṣe dédé àkókò tó ń lọ àwọn ẹlẹ́dàá wa tó máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé tí wọ́n mọ̀ kí ta ló fẹ́ pè fún wọn ṣáà lóko talọ́fẹ́ tọrọ kankan lọ́dọ̀ ọkọ òkun talọ́fẹ́ tọrọ àforíjì kọ àforíjì. tó bá gbé wọn máa kú oorun kaná téèyàn fi máa bó ṣe kó sí àsìkò náà oorun ti kó kọjá hundred degree centigrade. tọ́jú tó bá fọ́ kan gbangba náà ọkọ̀ yàrá ìwé ìtàṣẹ́fà nìkan náà ń ṣe ọ̀la bí àsìkò olùlé ńlá. tẹ́lẹ̀ ìbáyé wa wọ́n ní wadhalika afdal kò kírun níparí òru yun olólórí jù torí pé ó sì kò ń gẹ àkókò ọlọ́lá yìí àkókò tó ti fi tó bá bẹ lọ ọlọ́run tó bá tọrọ ọlọ́run tó bá tọrọ àforíjì ọlọ́run foríjì ọ ayọ̀ àti ọrùn wa kò bí báwọn olùbàdàn àbàdàn àkókò ọlọ́lá yìí àǹfààní dáàrí nínú owó wa nínú rẹ̀ lélẹ́yìí fọ̀ọ̀rọ̀ ààbò tó ní àlá fọ̀ọ̀rọ̀ ààbò tó ní àlá tẹ́lẹ̀ ṣe ń tún lélẹ̀ náà lọ ètò sẹ́ẹ̀tì ọ̀pá sàbò mẹ́rin ó sì tún sẹ́ẹ̀tì sí ọ̀pá ti dáhùn lẹ́yìn five minutes kó tó ké tí ọ̀pá tó dá five minutes kó ké bẹ́ẹ̀ lẹ́mẹ̀wàá five five minutes lẹ́mẹ̀wàá ẹ̀ sẹ́ẹ̀tì mélòó nù náà ẹ́ fífi mi sẹ́wọ̀n kí páìpù ti lù ṣáàpà yóò jẹ́ ọ náà tí wọ́n bá tẹ̀ dín páìpù náà sọ̀rọ̀ kó kù sẹ́dún márùn-ún sẹ́dún mẹ́wàá tó ọ́fíìsì àdúgbò ọmọ bàá má tó lọ. tó aláwọ̀ míì pọ́tàtì náà ti bẹ̀rẹ̀ sí pariwo inṣàlá gbogbo apá wọn kọ̀ náà ṣe ṣe òun máa jì wípé àti wàlúùdánà ń fẹ́ kéèyàn ọjọ́ kéèyàn múra gidi wọ̀ wá ẹ ò lè borí ìjẹkùfẹ ọkàn rẹ ara àtẹ̀mí náà ni wọ́n wà lẹ́nà ṣùgbọ́n àwọn akọ́kọ́ tó ń bẹ lára tí ò ní fẹ́ kí arọ́ wà lẹ́nà ló láti wá gbogbo sí ìbí ẹ̀ kálukú mójútó ra rẹ̀ o á jọ pé jọjọ gbẹdà òkè á tọba lé yéésù wà nígbà ní ó má tó bá rọ yéésù wà nígbà ní ó àmọ́ nù sàárè sàlùkọ́ wà bẹ́ẹ̀ individually tó bá lé wọn nìkan náà tó bá sì rọ̀ wọn nìkan náà tó kí àwọn aráńtí ọjọ́ yìí kí àwọn sàrà rẹ̀ jẹ́ kí àwọn sàrà rẹ̀ jẹ́ kò sí iná kan tó ń gbé wọn sàárè wà báyìí ṣe wa náà ni ó ti máa lẹ́ẹ̀bẹ̀ òun náà ni ó sì jókòó fún bẹ́ẹ̀ èyí ti lọ kábọ̀ pé yẹs mo ti fèèdì lákòókò ẹ̀jẹ̀ rìsíìtì kò sí rìsíìtì o ẹ̀ka náà tó fi jẹ́ kí dáàbà ronú bá títẹ̀ yóò ti pọ̀ jù láyé ìfà ìbálẹ̀ yóò ti pọ̀ jù nílẹ̀ ayé ìrẹ́ mi tó fẹ́ ta ìyàtọ̀ alágbèjì tòṣùgbọ́n ọmọ ìyẹn ti gbàgbé kú ọ̀la ìdí inú tó fi pé à ń bùkátà ká máa rárá létí ojoojúmọ́ báwo ni ayé ìgbà ti rí tí ọba tẹni tó ń sọ̀rọ̀ lọ fún wa pàtó tí ká ń gbọ́rọ̀ lọ ọkàn tó ń dó ètò bá ti pẹ́ tó gbọ́rọ̀ lọ ọkàn yóò máa dó tọ́tù bá tó gbọ́rọ̀ lọ gbogbo àwọn dídó tó ti lẹ̀ máa rọ ọkàn yóò máa gbà yóò máa gbà yóò máa gbọ́ ọ̀rẹ́ tí wàá gbọ́ rárá ẹni tí ń gbọ́ àtàyè yóò tẹ̀ ìtàdọ́ ẹgbẹ́ yóò máa ha ìwọ náà kátó afẹ́ǹtì gbọ́rọ̀ lọ ha torí ẹ̀ ló ti jẹ́ pé àbúkátà láti máa gbọ́rọ̀ lọ gbogbo wa ọmọ ẹ̀jẹ̀ ìrántí fún wa gbogbo wa ìdí ẹ̀ bá ti kọ́ra ní máa dùn máa yẹ ìdí ẹ̀ bá ti kọ́ra ní máa dùn máa yẹ ẹjọ́ fi káwọn gbọ́ music kọ́ra ha yóò mọ̀ ọ́ fún wa parada yẹ nígbà tí wọ́n á gbọ́ nálẹ́ tẹ̀sí ẹ̀ lọ lórí títí tí ń parí tó ń ó kọ̀ ọ́ ti wèrè kíkẹ́ tó ń gbọ́ létí òun yẹn yẹ ẹ́. tọ ìwọ náà ara rẹ gàdí ọ̀nà máa ń kọ́ ọ̀nà ọlọ́dọ̀ wa ọ̀làwọ̀ ọ̀làwọ̀ inú rẹ̀ wà láwọn kí ni wọ́n ń wí. àbí òye sẹ́wọ̀n kó o tiẹ̀ àrẹ ní àwọn ẹ̀sẹ̀ àwọn àwọ̀ ẹ̀sẹ̀ ju ó ti di èbìbò tó ọ̀ka tiwọn àwọn òní máa tí wọ́n máa torí ẹ ló ti jẹ́ kí n tẹ́ máa ti fi kọ́ra ní ọmọ àdùn máyà kọ́ra ọba kó tẹ́ kí dáadáa kọ́ máa dùn máa wà o. حديث تتلي هنا حديث عبد الله بن عمر رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم إذا طلع الفجر ní ìgbàkigbà tá alifadari bá ti yọ o tá alifadari bá ti lè yọ pínrín bàbá ìdáhàbà wọ́pútù kò lè sọ̀rọ̀ ẹ́ ti lẹ́yìn àkókò owó sọ̀rọ̀ táǹkì lóru ó ti tán táǹkì bá dàrí bá ti yọ tà yọ àkókò gbogbo sọ láti tá a lè kí lóru ó ti lọ ìyẹn kí kò sáyè fún ẹ mọ́ láti rí pé o fẹ́ kí sọ̀lá tó alẹ́ yìí nígbà tí alifájàre bá ti yọ ó túmọ̀ sí pé kìyàmù lẹ́yìn tàájò sọ̀lá tó wẹ́tẹ̀ gbogbo eléyìí àkókò rẹ̀ fẹ̀ gan-an ṣùgbọ́n bó ṣe fẹ́ ó tún lópin ó ní bòdì bòdì rẹ̀ òun náà ní yíyọ àlùfáàjà rẹ̀ tí àlùfáàjà rẹ̀ bá ti yọ tàyọ báyìí kò sákòókò kò sí àyè láti kí ọ̀kan nínú àwọn sọ̀làwátù lẹ́yìn ó tún kú kọ́ lọ́wọ́ sọ ọ́ di òru míì ti ń bọ̀ tí àlùfáàjà rẹ̀ bá ti yọ àkókò àti ti sọ̀làwátù lẹ́yìn náà ti lọ. wàlúwàtìr wọ́n lè sọ wàtìr wọ́n lè sọ wítìr bákan náà àkókò sọ̀làtù wítìr òun náà ti lọ torí ẹ̀ abẹ́ mú sọ̀làtù lẹ́yìn wa kò ló sọ̀làtù tahajjud sọ̀làtù wítìr kullu dhalika tó lówó qabla tulu'i al jù. ògbélé yóò máa wáyé báyìí sọlá ti là ìṣá ìlà kò báyìí tòló ìfẹ́ lẹ́yìn tí a bá ti sọlá ti là ìṣá ta ṣé ntí ń bẹ síwájú kí àlùfáàdà yìí tó yọ. tí àlùfáàdà yìí bá ti wá yọ tán àwọn asọ̀fẹ́ nìkan kí kíló ní kíló ṣe yẹn ní òun kí sọlá tó wí sọlá tó wí tìrọ̀ báwò àlùfáàdà yìí ti yọ. nílẹ̀ yẹn ṣe sọlá tó ṣe àìsàn àlùfáàdà yìí ti yọ fa awtiru qabla tulu'il fajr àjẹpé ẹ máa kí wítìrì síwájú kí àlùfáàjà ló tó yọ àjẹpé ẹ máa kí wítìrì síwájú kí àlùfáàjà ló tó yọ sábà padà sẹ́yìn níbi hadithi Abi Sa'id al-Khudri radiyallahu anhu àárín nínú hadithi rẹ̀ yẹn hadithi ọgọ́rùn mẹ́ta ó lé ọgọ́ta níbi ànábi sallallahu alaihi wasallam wọn ni man nama anil witr aw nasiya falyusalli idha asbaha aw dhakara wọn ni gbogbo ẹni tí ó bá sùn ó bá sùn ó sùn oorun mu má kìí salatul witr àbí gbàgbé ló mu má mu sọ̀rọ̀ láti wétìrì wá kọ́ ya kí kó mú sọ̀rọ̀ àti òfìsìrì yìí wá nígbà tó bá jí nígbà tó bá jí àti nígbà tó bá rìn. eléyìí túmọ̀ sí pé alqawlu fi salati alwitri kalqawli fi salati alfariidati ìtìyánà bìhá ba'da an-nawmi aw an-nisyan kò sí yàtọ̀ láàrin sọ̀láàtù al-maqruda sọ̀láàtù tó jọra yẹn àti sọ̀láàtù wítìrì nípa pé èkíní kejì wọn ẹni wọn ní ká ká mú wá tó bá yẹ kó oorun ló mú wa mọ́ mú wọn wá lákòókò wọn àbí gbàgbé nítorí pé الصلاة المفروضة صلاة تجارة أوان صحيح مسلم النبي صلى الله عليه وسلم من نام عن صلاته أو نسيه فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك يعني كان توبا صوبا بلا صلاة كما أبي بلا لسي سيوجي صلاة ولا قبوله bóyá ṣe sọ láti yín ní kíá tó bá ti jí àbí ní kété tó bá ti rántí torí kò sí nǹkan kan tí ó jẹ́ ìpẹ̀tẹ̀ rẹ fún àyà àti kò ṣe sọ láti yẹn ní kíá tó bá ti jí àbí ní kíá tó ti rántí. eléyà jẹ́ ti as-salawatu àwọn sọ̀rọ̀wá àtọ́jú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà gángan ni àdìsá Abu Sa'id yìí rí nípa sọ̀rọ̀ àtúwẹ̀tì ó túmọ̀ sí pé tó oorun bá gbìyàn tí ò jẹ́ kéèyàn ti sọ̀láàtù wítì téèyàn bá ti jí ńkọ́ yóò ti sọ̀láàtù wítì ìgbàgbé ló mú yàrá ti sọ̀láàtù wítì tá a bá ti rántí ńkọ́ á ti sọ̀láàtù wítì. ṣùgbọ́n o tó bá jẹ́ pé àsọ̀láàtù mọ̀kúrúbọ̀ ènìyàn bá fi sílẹ̀ látàrí oorun àbígbàgbé gbogbo ògbà tá a bá jí gbogbo ògbà tá a bá rántí ẹ̀wọ̀n pé bá a ti ṣe máa mú sọ láti yẹn wá lákòókò rẹ̀ náà láàmú wá ní ti tá a jì náà láàmú wá ní ti tá a rántí kò sí yàtọ̀ síbẹ̀ náà ní sọ láti wẹ́tì ṣé àdìsí yẹn sọ fún wa pé tó bá ti jí wàá kí wẹ́tì gẹ́gẹ́ bó ti ṣe yẹ kí ní ìgbà tí ọba ti pa kúkú rẹ̀ gángan lọ fẹ́ kì ló ń kà àti ní bí àti ṣe máa ṣe lákòókò rẹ̀ àbí títọ́ka sí ni pé tó bá ti dé àbúrò aráńtí o o ní láti mú sọ̀láṣì wítìrì yẹn wá o ṣùgbọ́n o pẹ̀lú orírántí wípé tó bá ti yẹ lóru a kì í kí sọ̀láṣì wítìrì ló ń ka wítìrì lọ́sàn ṣùgbọ́n wàá san padà ẹ̀fọ́ yẹ wa títí wàá kó òru ni wítìrì rákà kan ló máa ń kí òrun á gbé ọ lọ ọ wàá jí àfi láyìn ìgbà tó òrun ti yọ wàá san wítìrì yẹn padà ṣùgbọ́n ní ìsinmi èlò lókè méjì mẹ́ta ló máa ń kí lóru ọ wàá jí láyìn ìgbà tó òrun ti yọ òkì wítìrì adékè ní ìsìn mélòó lókè mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí wàá nínú súnà ìgbà nàbẹ ọ̀sọ̀rọ̀lá àti lọ àdéhà àìsọ̀rọ̀ bí ọlọ́ àná ọ̀rọ̀ àná ìsọ̀rọ̀lá àdìsọ̀lá ti ń kíra ká méjìlá lọ́sàn wọn bi léèrè wọn sọ pé sọlá ti tó máa ń ṣe lóru ni tó ń gbé lọ ló ń sa lọ́sàn yìí tó a sọ àwọn àdéhùn yẹn pọ̀ tó fi àdéhùn yìí lẹ̀ lásán á túmọ̀ sí pé wíṣẹ̀ tó ń kílòrù yẹn ìyẹ́ráka tó kílòrù náà ló fi gbàdọ̀ bá jì í iye rẹ̀ náà ló fi nígbà tó bá rántí ìwọ́n súnà ní sọlá àtúnà tó fi hàn wá wípé yẹ wà á tán wà á mú wá lẹ́yìn ìgbà tó jí wà á mú wá lẹ́yìn ìgbà tó rántí ṣùgbọ́n o wọn kì í kí wítìrì ní ọ̀sán wà á fi kí ni wà á fi rákà. pèlè ìfẹ́ wá pé ẹnikẹ́ni tó bá jí nígbà tó bá jí sí láti sọlá tó wítìrì ṣùgbọ́n o yóò tẹ̀ kí ni yóò fi rákà àkọ́kọ́ ọ̀nà ìbéèrè ẹ̀sùn gbàgbéra ẹ̀sùn gbàgbéra ẹ̀kí tọ́lá tó wéjì so gbàgbéra ti sí ọjà kó mẹ́jọ àárọ̀ ẹ̀dínkì tọ́lá tó sọ́bì ẹ̀dínkì rakàdá alfẹ́jẹ̀ lọ́dún mélòó ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ púpọ̀ àbí ẹ̀sẹ̀lẹ̀ àìmọye sáà pọ̀ táwọn ṣẹ̀bà táwọn ọ̀dọ́ ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n púpọ̀ bó láti tó àdéhùn àkókò ẹ̀rí ló ti sọ pé ẹni tó ń bá gbé lọ àbí gbàgbé tó mú má kí sọ̀dá tó wé kó kí tó bá ti jí kó ti sẹ́kẹ́ ni kó ti kí tó bá ti rántí ọ̀hún ní kò fi kún àdéhùn mi lọ ní kò fi kún àhàbọ̀ láti ké àṣùbà ń bẹ lọ́rùn bàkàtà àlùfẹ́dẹ̀ àti sọ òun náà kalẹ̀ sọlá tó wé tèrè sí síwájú gbogbo ẹ̀ kó lẹ́sẹ̀ raka'ata lákòókò kí àfi wítìrì sílẹ̀ lẹ́yìn náà àsùbá lẹ́yìn náà sọ̀rọ̀ sà láti ṣẹṣẹ rẹ̀. ìdí ni pé sọ̀rọ̀ wítìrì súnà ní kí sọ̀rọ̀ yẹn wọlé ṣẹ̀fẹ̀ bá kú àwọn sọ̀rọ̀ wá tọ́jú ọ̀ràn yẹn lọ́nà ọ̀bọ̀ kọ̀ọ̀kan bí wa náà síwájú nàwáàfin wítìr kò lè sọnù pàápàá jùlọ pẹ̀lú hadith àbí sàyìn àkókò rẹ̀ tá a ti lè sá padà fẹ́ yàtọ̀ sí sọ̀dọ̀ àti sọ́ọ̀bì òun lọ rẹ́ àyà tó ti pé tá a bá kú àtòun àtàwọn arú rẹ̀ làkọ́kọ́ tó lọ́wọ́ bọ́ kọ̀kọ́ bí wá léèrè gẹ́gẹ́ bí wọ́n á nù hadith sahih awwalu ma yuhasabu bihi al-'abdu yawma al-qiyamati as-salah àkọ́kọ́ ń dáhàtẹ ìṣòro fẹrú lórí rẹ tó adógbó ní àkùnyàmẹ ní àfọlẹ nínú ìwà ìpínlẹ̀ àtàwọn míì tí sọlẹ wà tó nàkúrú nà rẹ tí ọba pé àsọlẹ wà tó ara yẹ tí ọba pé Ọlọ́run yẹ wò ó nínú sẹrú mi tó láwọn sọlẹ wà tó náwó àfẹ tọ́ba láwọn náà wọ́n á fi wọ́n á fi náà wọ́n á fi wọ́n fi kún àwọn ọ̀ràn yẹn wọ́n fi kún àwọn ọ̀ràn yẹn wọ́n fi kún àwọn ọ̀ràn yẹn ọ̀tọ́rí kọ́ láàánú lọ́lọ́ wọ́n fi kún àwọn ọ̀ràn yẹn wọ́n fi kún àwọn ọ̀ràn yẹn kó lè bá àrọ́ náà lọ sórí kó sera rẹ̀ gbà tó omi náà fi là kankan. kí ni wọ́n fi kún kí ni fún ọ sẹ́ńtì òsì wọ́n fi kún ètí ń bẹ̀. so eléyìí jẹ́ bá ẹ̀ ṣèbírọ̀ kàdá àlùfẹ́sìrì náà náà fi lálọ́ kí ló dé tá a kọ́kọ́ mu wákàtí ó mú sọ̀rọ̀ àti àlùfẹ́sìrì wá ìdí ni gbàdúrà wa sallallahu alaihi wasallam wọ́n pọ̀ lọ́jọ́ kan lórí ìrìn àjò sọ wọ́n á sọ fún Bilal radiyallahu anhu tí ó pèrún pípé bá ti jí ojú mi tí wọ́n bá ti jí ojú mi ṣùgbọ́n Bilal oorun gbé lọ gẹ́gẹ́ bí oorun ti ṣe gbé ànábì sallallahu alaihi wasallam lọ sọ ànábì sallallahu alaihi àsìkò tó ń jí sí ti yọ gbígbóná oorun lọ́ta wọn jí wọ́n sọ fún Bilal ìgbà á èsì kí mo ní ojú mi tó o sì jí mi à ó lè òṣìṣẹ́ ọlọ́ tó mú ẹ̀mí yín lọ náà ló mú tèmi náà lọ. tọ́ àlọ́ mi kàfíbílà kàfíbílà ṣe tọ́ ti sùn bí náà lọ pa láàfin jí wọ́n fi fi tí wọ́n wà yẹn lẹ̀ wọ́n débò mí gbàdá sàlùwàlà rẹ̀kàdá àlùfáàjù lànà bí kọ̀kọ́ kìnnà tó ń dúpọ̀ ọ̀rùn jìyọ̀ torí ẹ̀ náà la sọ pé lẹ́yìn náà kọ́kí náà kọ́kí rakata alifajr lẹ́yìn náà ni ó kì í sọ̀láàtì alifajr tọ́ba á kí sọ̀láàtì alifajr ìta tó ti tẹ̀síwì tó ti gbogbo ẹ̀ tán ẹ̀yìn ìgbà náà ni ó tẹ̀sí wá tán wétòrò rẹ̀ yóò fi kàn kún. tọ́ nínú àdìdì bọ́ọ̀ bá jí ojú mi wá Bilal ẹ̀rí ńlá mẹ́mẹ́ tọ́jẹ́ pé yóò fi hàn ọ́ kúrò àṣìṣe tápá kan nínú àwọn ọ̀dọ́ nípa pé àwọn ọmọ bíi dání máa ń ráwọn àgbọ̀ yìí wípé tí wọ́n bá sùn ẹ̀gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ ẹ̀gbọ́dọ̀ ẹ̀ pé tó ń bá ti sùn ẹ̀gbọ́dọ̀ kan ọ̀gbọ́dọ̀ jù ọ̀sọ̀rẹ́ à ó nílà torí ànábi sọ pé tó bá sùn àbí òye wa nígbà tó bá jì ní kó kí ọ̀n ànábi wa sọ pé ẹ má jì táàdì sì yẹn sọ pé ẹ má jì lọ́la ti rí má jì torí pé torí pé àti oní àní máa fi àtẹtẹ òun torí pé èèyàn lágbo yẹ yọ kàkà gidi ayi yóò fẹ́ tiẹ̀ lómi lọ́nà wọ́n jẹ́ àwọn èèyàn pé ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ọ̀sọ̀lá wọn ni ẹjọ́ ẹ̀ ń disturb òun tó ń bá ti sùn kẹ́nìkan kọ́ ọmọ màá jí òun ìwọ gẹ́gẹ́ bíi tá a ní tòtò bá jí òun lọ kí òun tó rọ̀ ní ẹ̀kí òun ànáwó ẹ̀dọ̀rún màtábàrún sára kan lọ́nà òwúrọ̀ wípé àwa wí títẹ̀lé àgbà wọlé kò sí wàhálà mbẹ tẹ̀lé àwòrán aṣọ púpọ̀ ọmọ jù ọ kò kú dànù bẹ́ẹ̀ kò sí ìtìmá nàbí wà nù lọ́sọ pé jíìmù ìwọ bìlá ìwọ táwa nìwọ náà láti sọ pé ìwọ gẹ́gẹ́ bíi tani ọkẹ́ fọlẹ́ṣ ọ̀gá wa nù lónìí kí wọ́n jí o àbí òye wa tọ́lọ́ lọ́sọ fún pé làbọ́lá káàdà lẹ́kọ́ ń sọ́ọ́ ó sì lẹ́nu àtàwọn àlùbẹ́lẹ̀ ọ̀tẹ́pọ̀ ìran ẹni lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́ lórí àti páyọ̀ lọ. wọ́n máa ń gbé àárín ibì gángan tó yẹ pé wọ́n lọ sí rere wọ́n lọ sórí rere wọn ò jí ọ wọn ò jí ọ wọn ò jí ọ àti kó kókó mẹ́ ọ torí ò tí ì rí ibi gbé abẹ́yẹ̀ òkúra bẹ́ẹ̀ a wọ́n fi sọ́dá tó sọ́ọ̀tì wọn ò jí ọ o tó sùn oorun àti pọ́n bóòlù tó fi dé òjì ápè tó dé òjì mọ́tò ìdé òjì a ò tí rí ibi gbé ẹ̀yin náà wá ní o ti sọ pé ká ẹ má jí o má lẹ̀ fi jí ma ẹ ẹ̀yin kan kàbò ẹ jìtú la bọ́ kankan já níjà báwo lè máa bá ṣe kọ́ nìgbè ìgbìyàn lọ kí wọn wá sùn kalẹ̀ bí òòlù fìdàdà ẹgbẹ̀bọ tó rùn fẹlẹ̀ ìjẹun ti ṣe jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ kí ẹnìkan wà tó sí wa kó wá dé pa àlàfo sábà tó ti sórí wọn àwọn ọ̀ràn lọ́wọ́ tí sábà lè ràn lọ́wọ́ tí tó fi sórí rẹ̀ tí bàbá wa fẹ́ ṣe ọ̀gá lómi wọn bá sọ jẹ́ ìṣúlọ́rùn pé sábà ká lọ sáà ìṣẹ̀lẹ̀ ó lè bọ́. sọ eléyìí jẹ́ òtún ṣe jẹ́ mbẹ́ o. ọ̀gá ẹ̀dẹ̀ náà ni wọ́n á mú àdìsí mi wá. ẹ̀hẹ́n àwọn òbí rògbò lọ́tù lórí ìfẹ́jẹ̀ ẹ̀dá máa sojú kòkòrò láti pa àmúṣọ láti wéṣẹ̀ wá kí alifájà ẹgbẹ́ wa tún wá تجر عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا يزيد ما شاء الله قال النبي صلى الله عليه وسلم وما قلت صلاة الضحى ركع من واسي ما في انتظر بابا تنكون لتكون حديث ينتقى بس سواي tí wọn bá bí ọ léèrè pé rákà mélòó ló kéré jù fẹ́ni tó bá fẹ́ kí sọlá tó pọ hà àdéhùn ìtọ́ka sí rákà mélòó mẹ́rin torí pé ó ní àdéhùn wa sọlá máa ń mú rákà mẹ́rin wá fún sọlá tó pọ hà á sì máa fi ń tọ́lọ̀ ń bá tó fẹ́ kùn ó túnmọ̀ sí pé ètò kéré jù ní rákà mẹ́rin ṣùgbọ́n ọwọ́ nìkan ẹ̀ Bukhari àti Muslim wípé àdéhùn sọlá nínú àdéhùn Abu Hurairah radiyallahu anhu ibi ọ̀rọ̀ kàdéyé dọ́hà àti rákà méjì dọ́hà ilé ìtumọ̀ sí pé anábì àmàkì ní rákà méjì náà àmàkì ní rákà méjì náà bí ó sì kí méjì ọ̀sọ̀ méjì bí ó kí ní méjì ọ̀sọ̀ pàdé kí méjì. torí ẹ àdéhùn yìí máa ń tọ́ka sí pé súnà tá a nífẹ̀ẹ́ sí ni sọ̀làtò àbọ̀hà súnà tá a nífẹ̀ẹ́ sí ni sọ̀làtò bọ̀hà téèyàn bá sì lè máa mójútó ọ̀dà pọ̀ ó ti tó tọ́ka sí pé àtàdéhùn míì tí èsì ìtàkùn àmúhámbé ìtàkùn àmúbùsárì àti mùsùlùmí bá tó lọ àbí òrẹ́ ìrọ̀ nítorí àti pé tó kéré jù nínú iye tá a lè kí fún ni kí ni rákàtà rákà méjì ni. tọ́ ṣùgbọ́n àwọn àdéhùn kan wá tó ń tọ́ka sí bá nàbí kí gbogbo gbà bá nàbí tẹ kí rárá ẹ àyèmá kí ní gbogbo gbà kò tọ́ka sí pé à ní pẹ̀síkàdì àyèmá kí gbogbo gbà nàbí Muhammad sallallahu alaihi wasallam kò tọ́ka sí pé à ní pẹ̀síkàdì nítorí ọwọ́ sísọ àsọtẹ́lẹ̀ pápákọ̀ nínú àwọn tàbí òtútù kí ẹ lọ fún àbúrò dáadáa. بكنا أبو ذر بكنا أبو هريرة ومن تسع يوان الحديث الصحيح قال صلى الله عليه وسلم توصية وما بثلاث لنورني ركعتي الضحى ربا أبو هريرة الصوفية دي بلا مجر داسو بلا مجر داسو ريبو ما بيتنس تكافي نو نو فرق نو فصلاة الضحى نو فصلاة الدنيا النبي صلى الله عليه وسلم سي وانت نكاتي tí wọ́n bá fẹ́ ṣe ọ̀gọ̀rọ̀ ọmọ tó ṣe ọ́ mọ́kù bẹ́ẹ̀ lòdì mọ́kù bẹ́ẹ̀ lòdì mọ́kù yé ìtura mọ́kù bẹ́ẹ̀ lòdì ìtura náà kò wá ìyẹn ti rántí kọ́ kí lè ṣe ọ́ wọ́n bá fẹ́ kọ́ bóòlù tẹ ọ́ ṣe gbogbo ẹ̀ tó jìnà mọ́kù bẹ́ẹ̀ lòdì kọ́ bá rẹ̀ nígbà tó bá fọ́ àgbẹ̀ wá sí ilé ẹ̀rọ àti mọ́kù ẹ tó dùn ó pé ọlọ́ọ̀ni máa kú kọ́ ra ó dùn ó pé ọ yà mí tó túmọ̀ sí pé wọ́n lọ fẹ́ kó bá rẹ ọkọ̀ bá ẹlòmíì tọ́lá tó fún àwọn àbí òsì ọ̀wà tẹ́lẹ̀ lómi yìí tó máa ń ṣẹlẹ̀ wàhálà tó máa ń ṣẹlẹ̀ nìkẹ́ àdéhìí ọ̀kan ni wọ́n kàkà àbí òye pé àbí àdìsí ti ń bọ̀ ní ti pé okay as from today àbí òye gbígbé gbogbo ìta kí tẹ́lẹ̀ nígbà tá a ká kí dànù ní ọmọ wa tó kọ̀ndẹ́mù gbogbo òbáàdà tó ti ṣe tó kò rí báyẹn o tọ́ kì í sì ṣe dandan onígbìdá àdìsí sọ̀rọ̀ bá àdìsí lọ́mọ nìkẹ́ ṣe kankan ká sì ní àwọn ẹ̀gbà wájú tó fi hàn kó náà gan kò lè má ṣe ń gbà kan á ọwọ́ kó ti ṣe gbà kan ti tó ó ti sọ fún wa ká ṣe kò ti sọ pé ẹ má ṣe má tẹ̀lé ìjọba tuntun jẹ́ mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé n tó tó ní ká ṣe tó ń náà tó ń ṣe gbogbo gbà ó lágbára ju èyí tí kìí ṣe ní gbogbo gbà lọ. gbogbo ìyapa tó wà lẹ́nu àwọn olùmọ̀ gẹ́gẹ́ bá ti ti kà nínú Zadul Ma'ad pé ìmáàmù Ibn Qayyim rahimahullah àwọn ọ̀rọ̀ wa lórí tòlítòlítò paríparí ẹ̀ ìdájọ́ tí ọkàn balẹ̀ sínú fi sún náà mustahaba anífẹ̀sí kéèyàn ó ṣe kíni ó ké sọ̀látù dúhà sọ̀látù dúhà gbàwó lọ bẹ̀rẹ̀ gbàwó lọ parí ó máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tó ń bá ti yọ tó a gbéra sókè díẹ̀ ọyọ níbi títí máa yọ ọyọ ń bí láàrọ̀ gbàtọ́ yọ ń bí tó ti rí wọn tó a gbéra sókè díẹ̀ ó gbé ojú ṣẹ́jú márùn-ún márùn sígbà tó bá kọ́kọ́ yọ ayò kò ti gbéra sókè ayò kò ti gbéra sókè rẹ̀ ó ti tó gígùn ọ̀pọ̀ yẹn kí tó bá wo ibi tó ti yọ síbi tó ti dé ní gígùn yẹn lójú rẹ̀ yóò ti tó gígùn ọ̀pọ̀ ìgbà yẹn àkókò àti àtúnṣe náà wá pèsè bẹ́ẹ̀ torí ẹ̀ òun kẹ́ ẹ̀ àkókò tó ń pè ní wọ́pútò bọ́hà àkókò bọ́hà ti bẹ̀rẹ̀ àkókò bọ́hà yọ máa lọ yọ máa lọ yọ máa lọ yọ máa lọ títí tí oòrùn ó fi fẹ́ wà látàrí yọ ọmọ bẹ títítítítítítítítí tóòrùn ó fi súnmọ́ àti wà látàrí ìgbà náà làkókò kó hà náà ní ti sáà sọ yìí pé oòrùn yẹ tàrí ní aago kan ó kù ṣẹ́jú mọ́kànlélógún ajẹ́ pé oòrùn wà látàrí ní aago kan àbáago méjìlá àti àbọ̀ adékè àkókò ọ̀há kágbé ń bẹ láti ìgbà tó oòrùn ti yọ tó ti gbéra sókè kágbó oòrùn yọ nísìn láago mẹ́fà aago méje kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì gbéra sókè kágbé aago méje kù ogún ṣẹ́jú. tó méje kó gún ìṣẹ́jú yẹn láti gbà yẹn àkókò ti bẹ̀rẹ̀ yóò wá parí lápẹjúwe ṣe aago méjìlá o ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣùgbọ́n gbogbo àkókò yìí ààrí lápá méjì kì sọláhì mùsùlùmí. sábà ta ló fẹ́ wà jẹ́nà ní ìnáwó nítorí gbìyànjú ká ti dáadáa síra wa gbọ́wọ́ ara wa. ẹ kó àwọn abara jẹ tí ẹni tá a lérò pé ó ti dáadáa tiwa bá ta ìdá tiwa fa bóòlù tiwa jẹ táwa ń fowó ara wa ta ìdá tira wa sáàsì tuntun nù kálẹ̀ ẹni tó tira rẹ̀ mọ́lẹ̀ ti nara rẹ̀ ẹ sọ pé ó ti ya wèrè fa sọ̀gbẹ́ sì ti kọ́ ya wèrè gbà nítorí pé òun fúnra ara rẹ̀ ní tira rẹ̀ kà torí ẹ ẹni ká tara ká ti ká ti ka ara wa mú lára ara wa ojú tara wa láǹfààní nígbà tá a láyé àti láyé ìgbà tá a bá kú bákà méjì kí ló dé tó jẹ́ gbogbo sọ̀lá wà táàsì láàrin àwa nìkan sọ́nà tí ò ní nǹkan bá àwọn èèyàn rí wa ní rọrùn fún àjò kí ló sọlá tó lọ fúrú sọlá fi táwọn èèyàn alẹ́ akọ́lù tó ti bá àwọn tí wọ́n mójútó sọ̀rọ̀ wá tó ti pọ̀ ẹ̀rí alẹ́ akọ́lù àwọn èèyàn ń dà lọ́mọ́ masjid wọ́n ń dà lọ sí mẹ́sìlẹ̀ láti mú àwọn sọ̀lá wá sí wa. ṣùgbọ́n tó bá kan náà fìlà tó sàlù àlá tó lọ sínú ilé rẹ̀ láti yàn mélòó ni wọ́n ṣe rẹ̀. kódà tó máa ń ṣe gan-an ní máa ń pè sí ọ̀nà ọ̀gbẹ́ tí èdè tó bàbá ìpalẹ̀ máa kú. àkókòtẹ̀ gbogbo náà nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí làwọn tàbí sì mójútó tó náà fi sọ́wọ́n níbi tẹ́lẹ̀ lọ wá ní ṣé gbogbo gbà náà lẹ́hùn rí má pépà ni wá ṣẹ́jú márùn náà tóbi kíráká méjì gbogbo ọ̀tọ̀ ọlọ́run ti máa bẹ lọ́fíìsì pẹ̀lú rẹ̀ lọ́gbà wọn ẹjọ́ mú bọ̀ ṣe sọlá tẹ máa ń ṣe náà lórí àsìkò rẹ̀ tó bó tilẹ̀ jẹ́ pé tó lọ bí sẹ́kọ̀ àsìkò rẹ̀ tó èmi ìdìbò tó lọ máa ti kárí mi bákan náà gbọ́dọ̀ tó lọ sọ́jà kó tó lọ sọ́jà tó rẹ ti tó òpin rẹ̀ kó kí lágbo méje màdéèdè kó ọlọ́lọ́ tẹ́jà tàbí bí ẹni bí ẹni tó sùn lọ́jà kí rẹ̀kàtà àbọ̀hà tó tó di kó ọmọ lọ sí ọjà rẹ̀ tẹ̀síṣẹ́ títà kí rẹ̀kàtà àbọ̀hà tó tó máa lọ sí ibi sẹ́rẹ̀ gbogbo eléyìí a máa mú yàn ní ìfàyàbalẹ̀ pé inṣàlá inṣàlá gbogbo àkókò tó lọ bá ní púpọ̀ wá tó kọlọ̀ sátánù mi wọ́n sá gbìyànjú wọ́n là ìkọ́jẹ́ gbé gbogbo dáadáa yẹn yẹn ṣe wàhálà ìbẹ̀rù ńlá ni fún yàn wọ́n dá kọ́kú bẹ́ẹ̀ yẹn ti yàgbé ara nítorí pé kìlò ń ṣe ẹ̀ ráwọ̀ ìyàwó dé ni قل يا أيها الذين آدوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين إذن لك إيه؟ بالاتفاق لا يدخلن أحد منا الجنة قبل الموت أن يكون هو الجنة قبل الموت ولا تبيع الجنة أما تعني أنه ولا òtítà àlùjẹ́ nàkà tó kú ok gbàtẹ́ ìyàwó dídẹ tó ebi ẹ̀yin ẹni ọlọ́ yàtọ̀ sí gbogbo èèyàn yóò kù ìbá ẹni ọlọ́ kí lọ́lọ́ ó tuntun ìbá àlùjẹ́ nàkà ni ẹ sì ní àlùjẹ́ nàkà wọ̀ kẹ́ tó kú gbogbo ẹ̀ tọrọ kú báyìí ẹ̀ tọrọ kú kú ọ̀pá ẹni ẹni ọlọ́ bọ́lọ̀ bọ́lọ̀ wọn ni wàlá ẹ̀dàmà náà nà hu abẹ́dẹ́m torí kí ni màá pàṣẹ mẹ́sàgì ọ̀ ní tọrọ fúnla yìí ti tẹ̀ kankan lọ́fà yóò àti títẹ̀ fún wọn ti wá sí. táwọn ọba rò lókè hẹ́ tá bá lọ báyìí ṣé nǹkan ọ̀rọ̀ bọ̀ kò ní rọ̀ bọ̀ torí náà ló ti dẹ́ ìwọ náà ti fi ọwọ́ rẹ̀ bá dà ìbáàdà kò wúlò torí pé èsì rìá ọkàn bá dà wọn náà máa bẹ̀rù kọjá àtúnṣe gbogbo yẹn níbẹ̀ rò kú àmọ́ tí wọ́n kọjá àtúnṣe. tùrẹ̀ là nàbì Ibrahim aleyhi sàlám gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́nù fọ́kùsù nàbìyà wọ́n nígbà tí màlẹ́kà wa màlẹ́kà òkùnkùn wa tó fẹ́ gbé nàbì Ibrahim aleyhi sàlám. nàbì Ibrahim wa gbẹ̀gà tí wọ́n ti wọ́n gbé ọlọ́run wọn á gbẹ̀mí rẹ̀ nìkan èmi Khalilur Rahman ẹni tó lọ fẹ́ dé gbóngbó lọ́gbẹ̀mí mi lọ ní mọ̀lẹ́kà búba gbà kọ́dà tó padà tó fi gbọ́dọ̀ gbà láti lọ. wọ Khalilur Rahman tó wá pé wọ ọlọ́dún jẹ́ Khalilu rẹ á lórí ẹni fún ọ mẹ́rin mi lọ wá. ẹ̀sìn pé kò sí sẹ́ẹ̀ kò sí sẹ́ẹ̀ àjìpá àmọ́ wọ ní ìsìn kan sọ pé ẹ̀yin lẹ́wà zẹ́nà àwọn míì ọ̀run àpáàdì wọn wọ̀ fa báwọ̀ wọ paradí wọ́tọ́ paradí kò wúlò tọrọ tó pẹ́ kò fi ayé lè máa tọ́ ọ̀run àpáàdì a ti ti máa bọ̀ lórí náà lọ́lọ́ gbogbo wọn lẹ́sẹ̀ jíjẹ́ nínú ọ̀rọ̀ àṣọrọ̀ sọ̀rọ̀ náà ti àlẹ́ àyà ẹ̀sìn ọlọ́run ẹ̀rí wọn fún àwọn ni wọ́n ń sojú kókóró jù láti máa bẹ láàyè kódà kó ti pé lórí àbùkù sí àdúrú rẹ̀. àwọn kìí ṣe pé àpọ́nlé ni kẹfẹ́rí ń tọrọ ọwọ́ kásámọ́ kásámọ́ lẹ́ẹ̀lẹ́ ti gbọ́ tí wọ́n máa sọ pé oṣù bàbàbà kékeré ka September October November December kọ́ má bà wọ́n bà kú bà. torí pé gbàgbọ́ tiwọn ni pé pẹ̀lú àwọn oṣù kò fáàrù wọn yẹn kí la fẹ́ fi sẹ́ńtì wa pẹ̀lú àwọn oṣù kò fáàrù tiwọn yẹn pé ìmọ̀ sábà pààyàn pé oṣù ní máa pààyàn àwọn òsì fẹ́ kú sá sóògùn kan wà ní lọ́wọ́ kú sóògùn tí lọ́wọ́ kan sára ilé lásán lórí wa eléyìí á mú kọjá pa àní kábàámà púpọ̀ ńjọ tá a bá kú èèyàn kábàámà kò sí ẹni náà tó tí ò ní kábàámà ṣùgbọ́n kábàámà ọmọ bá kú àti ká múra sáwọn nàwáfíl nàwáfíl làákín sí nàwáfíl wúlò nígbà tá a bá fi ọ̀rọ̀ ètò tá a bá fi ráàlì tá a bá fa àwọn ọ̀ràn yẹn ráàlì láti lọ́lá wúlò kò wúlò ẹni tí ó sin náà fílà yóò fi kọ́kọ́ mójútó rẹ̀ yé bọ̀ gbàtọ́ bá mú tó gbà nínú ọ̀nà tí la wúlò èèyàn pa kọ̀rọ̀ kọ̀rọ̀ yìí wọ́n á lọ òyìn anáfíà ẹgbẹ̀rún rákà lórúkọ kan rákà márùn rákà méjì dẹ́yìnkì èmi nìlá lẹ́yìnkì ó ní alfu rákà fi kulli layla ẹgbẹ̀rún rákà lójoojúmọ́ kò sí tọ́lọ̀ fẹ́ ètò ọ̀nà ni kò sí nípa kọ́kọ́ mójútó náà ọ̀tá náà tó bá ti lé yẹn ináfíà ó tó wá ti kí ẹlẹ́yìn ìjọba tọ́ wọ́n tún wá gbẹgbẹ́ ọ̀rọ̀ mi wá imam muslim yìí kan náà látọ̀dọ̀ aisha radiyallahu anha annaha su'ilat wọ́n bi léèrè hal kana rasulullah sallallahu alaihi wasallam salla duha dáná sallallahu alaihi wasallam máa ń ké salatu duha qalat la onírara ah, nínú tẹ́lá kọ̀ọ̀kan wọn sọ pé rákà mẹ́rin náà anábì máa ń ké ibi àyíṣà sọ pé anábì kìí ké sọlá tó pọ ilà ẹnyẹjì àmì magi rẹ àyàfi tó bá darí láti fi ìrìn àjò kátó bá lọ bọ́ọ̀ bá ti rìn àjò dé ni máa fi sọlá tó pọ àmọ́ yàtọ̀ sílẹ̀ tó bá lè kìí ké eléyìí jẹ́ gbà wá ẹgbàá wa mi kuma látọ̀dọ̀ àyíṣà ó ní wàá ra ìtọ́lọ́sọ́lọ́lá ìtọ́lọ́lá ìtọ́lọ́lá ìtọ́lọ́lá ìtọ́lọ́lá wà ẹni lọ́kùn sẹ̀fẹ̀hù inú ọ̀rá náà bẹ̀ rí níjọ́ kan ibi ẹni kí sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n èmi o èmi á máa kì àìsàn ní sọ̀bà sọ ẹgbẹ́ wa ìkọ̀ tako ètò ti síwájú gẹ́gẹ́ bá ti ṣe sọ ẹ̀wọ̀n kí Ibn Qayyim gbogbo ẹ̀rọ kó wa gẹ́gẹ́ bá ti sọ ní Zadul Ma'ad ọ̀tako ntọ́mà ńlọsọ ibìkan lọ́nà ibìkí ibìkan tún lọ́nà ibìkún kì àbí òye wa so rìwáyà tó wá tó lánàá bẹ̀ kì í àti èyí tó ní kò kì í ní bíbá ẹ̀ mùsùlùmí ló gbà wá èyí tó ní náà mùsùlùmí ló gbà wá àbí òye wa so káwá tó wọn tẹ̀ takora wọn á sọ yìí pé àlùjẹ̀síbá tó mọ̀kọ́ sẹ́wọ́n àrẹ̀mẹ̀ ẹ̀gbà wá tó wá tó lánàá bẹ̀ ṣe á ti síwájú ètò ní àlàyé bẹ̀ ṣe kí ọ lè hàn náà fi ẹ̀fẹ́ sí ìyá rẹ̀ rẹ̀ àlékún máa ń bẹ nínú ìwáyà tọ́lá nàbí máa ń kí èyí tí ò sí nínú èyí tó lánàá ní kìkì. tó lẹ́yìn náà ó tètè sọ́yẹ́ pé àìsà ó fún wa ní òpin kìkì rárá nígbà tí òsì ìdígbà náà ní kiri tòun tó wá padà sọ pé máa kí mẹ́rin nígbà tó pa padà rí pé ànábì kì kí ló sòrò mẹ́. ó wò ó rí tẹ́lómi lè rí àbí ò rí ò rí màá nígbà tó ti gbé lójúmọ́ náà gbà tó bá àìsàn ẹ̀yin máa yẹ kẹta àwọn ìyàwó ọ̀nà fẹ́ bá àwọn sàbẹ̀ mi lọ sẹ́kìbá lórí ìrìn àjò àná ti ṣe bẹ́ẹ̀. Bébí àjà sọ pé kẹ́tù wá sọ fún Ànábì tọ̀ nípò irọ́ lọ́pàá fún ọ. Ànábì ti tọ̀ dù àbí ti tó fẹsẹ̀ rìn lọ. Fúlá Ànábì tọ̀ dù sẹ́wọ̀n ọ̀parọ̀ àbí ọ̀parọ̀ ọ̀parọ̀ ọ̀parọ̀. Gẹ́gẹ́ bí àti ti tó tó sọ pé ẹni tí àwọn èèyàn rẹ̀ máa ń lórí rẹ̀ lẹ́yìn ìgbà tó kú ìyá ọ̀nà jẹ́ nù sàárè rẹ̀ nígbà náà gba àdéhùn yẹn dáìjà gbọ àìjà ní Abdullahi bin Umar tọ́sọ àdéhùn yẹn fún wa ìrọlọ́pàá kọ̀ gbọ́rọ̀ dáadáa lẹ́nu ànábì sọ̀rọ̀ àdéhùn. bóòlù ọlọ́run ti máa fi àjẹ yẹn nínú sàárì rẹ̀ nítorí ẹkú táwọn mí sùn tó ní tuntun bí wọ́n sọ pé wàá lé pẹ̀lú ìṣẹ̀nsán ìlànà àgbà wàá pé arọ ẹrù ẹsẹ kan onírú ẹrù ẹsẹ lómi bó wá ni wọn tó wá sọ pé ọtún máa jẹ wọn tó eléyìí àìsọ ọgbọ ni mo rò pé àkọgbọ àdìsí yẹn tòtòrò ẹ̀ náà sọ pé bẹ́ẹ̀ aláṣẹ́sẹ́rò wa tó lọ́kùnrin sọ̀rọ̀ kókó bẹ́ẹ̀ ni àyàfẹ́ kó bá máa fún lórí ẹ̀ tó onírú ẹrù ẹsẹ lómi àyàfẹ́ kó tó máa fún lórí ẹ̀ tó kú tó wó sọ eléyìí túmọ̀ sí pé kì í ṣe gbogbo àdéhìí iná ni àwọn ìyàwó àti sọlọlá àti sọlọ ni wọn mà sọlọ yẹn sọ pé ẹni bá sọ yìí pé òun mọ gbogbo àdìsá náà ti sọ ó ti di zèndé ẹkọ náà fi tó kojú hàn gbogbo àdìsí ló mà kọ padà tẹlẹ ìdí ni pé gbogbo àdìsí tó wà lápọ̀ọ́lẹ̀ ní àmà sọlá àti lè kàtà kátó wá pè fún òní kọ́lẹ̀ ní jáde gbogbo ọ̀dà lórí ìṣọ̀lẹ̀ gbogbo mélòó ọkọ̀ ẹ̀gbọ́n agbá tí ìbí tó bá dúkò fẹ́ kọ́ ẹ̀lẹ́pọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ wí yàtọ̀ sígbà tó bá dúkò gbogbo ìjọba sọ ọ̀rọ̀ àwọn kọ́ ẹ̀lẹ́pọ̀ gbogbo ẹ̀kọ́ ẹ̀lẹ́pọ̀ náà àlẹ́ ìṣe sọ pẹ̀lú ìyàwó rẹ̀ àdé ìlà èyí tó sọ pẹ̀lú ọ̀tá àdé ìlà èyí tó sọ pẹ̀lú ọ̀rẹ́ ìlàdí torí pé kọjá lọ fẹ́ kàn ọlọ́sìn kọjá lọ fẹ́ kàn so mélòó wọn wà kọ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ìgbà tó ti káì wọ́n tún ní àtẹ́sẹ̀ náà fún wọn bọ́lá tó lọ́wọ́ fún wọn ọ̀tọ́ pé káì tó gbogbo eléyìí iná lọ́yọ̀ kọ́ wà lápọ̀ọ́lẹ̀ torí wọn sọ pé ẹnì pọ̀ tó bá ti kílẹ̀ tó gbogbo àdìsá àdàbí ló mọ̀ kíláàsì ọkọ̀ bíi pé ìfúnṣe tó bá ti tó bá ti tó bá ti mí ní ìdá nígbà náà pẹ̀lú iye nọ́mbà kan fọwọ́ zèndé zèndé kù múnáfíkì tí nìfà kù rẹ̀ tó ṣe kí ni tọ́ hàn dáadáa ilé ìjọba lẹ́yìn rẹ̀ wọ́n tún wá mú ìgbà wa kan wá wọ́n ní sọ́lá tó awúwá bíi sọ̀láàtù àwọn olùtúwúbá ronúkú àdàlọ́ bọ́lọ̀ òun náà ni sọ̀láàtù tí a kí hìnà tàrmọ́bùl fìsọ́ọ́l ní ìgbà tí oòrùn bá gbóná kankan kan máa wọ́n máa rà fún mi àsìkò tí oòrùn bá gbóná kankan kan máa máa rà fún mi sọ̀láàtù tá a kí nígbà yẹn òun wá pè ní kíni salatul awwabin wọ́n pè ní bisal ìyẹn ní jọ́mọ̀ fasil ọmọ àkúnmí fasil ìyẹn ní pé tó ti tá a ti yà sọ́tọ̀ tó ti yà sọ́tọ̀ tó ti dá wà kí nítorí pé ó ti gbọ́ lọ́wọ́ à ń tẹ̀lé yà kò mú mú mọ́ ó ti dàgbà yàtọ̀ àti lóyún lé tó ìwọ́n àwọn báwọn táwọn náà ti dá àsìkò tó rùn bá gbóná máa burúkú ìyẹn ni pé lásìkò tó rùn mú kàkàkà àsìkò yẹn sọlá tuntun kí n gbà máa fẹ́ sọlá tó awùwà bi tó báyọ̀ ní àyíṣà òbí ọba ọ̀nà ń tọ́ka sí gẹ́gẹ́ ti kanú lọ́ọ̀lù màá síbi tí òun bá ti yẹ̀tàrí tá yẹ̀tàrí ànábì òde má kì í bákà mẹ́rin ilé tí mo kọ́ ìmọ̀ ọ̀hún wa sọ pé òun tún yàtọ̀ sí sunnatu rọtibatu ọpọ sọláàkì ẹgbà wa tó gba ilé ìwà kọfẹsẹ nílẹ̀ gbogbo àwọn ẹgbà wa tó sì gbà wa ọ̀rọ̀ wà lórí wọn ìyẹn sọlá tó awùwà bí èyí ò jẹ ti awùwà bí ní kúnlẹ̀ bí sọlá tó tẹwà kọfẹsẹ nílẹ̀ eléjì àríyìn náà àbíkọ́ ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ àwọn àgbà wa wípé tí máa gbọ́rọ̀ lẹ́nu àdéhùn wa àṣẹlẹ̀ ọ̀rọ̀ àdéhùn wa tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ mọ́ ọ́n máa gbé kọ́ ọ̀pọ̀lọpọ̀ rà pété wọ́n gbọ́ àdúrà ọ̀pọ̀ lẹ́yìn sínú tún náà gbogbo sàábí wọn máa béèrè lọ́dọ̀ sàábí kò sí àwọn tí ó ṣe bẹ́ẹ̀ wọ́n tó kà ọwọ́ ayé àbúkọ́tà sọ̀rọ̀ tó tó tó sì lọ́rọ̀ àbúkọ́tà ìyẹn ní pé òfin tó bí pé pé wà láì bá nàbí sọ ha òdodo sì lọ́rọ̀ àbúkọ́tà sọ ẹ̀fọ́ ń bẹ lára àwọn tàbí dàn máa ń pín wọ́n bẹ́ẹ̀ sì dáná lẹ́kọ̀ọ́ lórí ẹ̀fọ́ báwọn tàbí ti ń bá ara wọn lò ẹ̀fọ́ lànà ọ̀la. yàtọ̀ sí táwọn ọ̀sẹ̀ ìsìláàmù wọn ń ní wọn ṣe àlẹ́ ìlọ ẹ̀kọ́ jẹ́ kí nípa àbúgbọ́sá àwọn ọba tó òfin kẹ́ tó bá tó òfin ẹ̀fọ́ ńlá ń bí àlè gbẹ̀ǹdẹ̀ súnmọ́ nínú ìjẹ́ mọ̀lẹ́bí torí pé àlè ọmọ ẹ̀gbọ́n bàbá àná àbúrò wọ́n lè tẹ́ máa náà yìí nínú bá ń lò lọ́lọ́lọ́lọ́ ṣùgbọ́n ẹ̀wù ẹ̀kọ́ ńlá àlè ìwọ̀ máa ń dápá kaka ní wọ́n lu àbúrò ní wọ́n lu ọmọ ọ̀gá ẹ̀yìn ní ẹ̀yìn ẹ̀yìn lọ́wọ́ kọ́ ọ́n ìwà ní ẹ̀ẹ́dọ̀gá àdúgbò ẹ̀yìn kú àlùbọ̀ ọ̀bẹ̀ ẹ̀ máa ń láti jẹ́ máa ń lọ́kọ̀ mẹ́mí ìfìdúgba àbúrò lóde wọ́n ọ̀rọ̀ àbábí rẹ̀ pé nobody to call. Ìgbìlẹ̀ wò àgbà tí bọ̀dá náwó gbà tí bọ̀dá náwó yọ̀ ọ̀gá náwó. Bẹ́ẹ̀ ni láti bólú màkà ní ọ àwọn ọmọ rẹ wọ́n lè máa wọ àwọn èèyàn yóò kúkú ọ̀dà náà tẹ̀sán. Wọ́n ò sí dáná tẹ̀sán. Wọ́n ò sí dáná tẹ̀sán. Wọ́n já mẹ́lẹ̀ wà. Sílẹ̀ àyè òbí ọmọ àwọn àná. Ó tó ń gbọ́ lẹ́nu àná ìṣọ̀lá tó òdodo làbúgbàtà ti sọ tó pa á. nítorí pé bàbá rẹ̀ ga ẹ̀gbọ́n rẹ̀ ga kò túmọ̀ sí pé wọ́n máa rẹ̀ lọ́dà o kò túmọ̀ sí pé wọ́n àbúrò rẹ̀ lọ́dà o ẹ̀ka ló kú ọ̀hún gbé orúkọ tiẹ̀ àti bàbá rẹ̀ ọ̀sẹ̀ yìí ló ti fà láyé ìrọ̀ fún yàtí ọ̀pọ̀lọpọ̀ ti torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dánu fámìlì ju wọn ọwọ́ apara rẹ̀ ní túbọ̀ ní. ìṣe kó ló fi tètè mójútó ra rẹ̀ kí kíkà ó tó dábì tí wọ́n ti ń pín in. gbogbo ẹ̀ lọ́mọ lọ́wọ́ wa ti a ẹ̀ mọ ẹni tó jẹ ọmọ bàbá báyìí náà lè fẹ́ bàbá sí. ẹ̀ mọ bọ́dọ̀ máa ní kíni ní kíni òpin rẹ̀ kó mọ̀ ọ́ ló kí bàbá yóò mọ̀ ọ́ ló yóò mọ̀ ọ́ kí lọ́wọ́ ọdún bá na fẹ́ tó wọ̀ rẹ̀ ló ti jẹ́ kí kíkà kú ó tètè mójú tó ra rẹ̀ إذا افتخرت بآباء لهم شرفوا قلنا صدقت ولكن بئس ما ولد ثم أنت فاهم يقول بابا بابا بابا bàbá kí bàbá tó lọ di yá díẹ̀ tó lọ fi sàánú rẹ̀ èwo ni wọ́n ti jẹ sábà ń ṣe báyìí pé ọmọ bàbá mi. ọmọ ẹ̀gbọ́n mi ọmọ ẹ̀kẹ́ mi á sọ pé yẹ́s òdodo lọ sọ á bàbá rẹ̀ nìlá ẹ̀yìn ayé àwọn ọmọ ọdún wọn gbogbo ìjọba àjọmọ àbúrò ẹ kó ní òbí kó sọ́ọ̀bù sí ẹ̀ mọ̀nà kí ló burú nínú kí bàbá rẹ̀ ó jẹ́ nǹkan ńlá kí wò ó tún ti jẹ́ nǹkan ńlá tó jùlọ kí bàbá rẹ̀ lọ́tọ́ kí ló burú mẹ́ẹ̀ tí ó rẹ̀ ti jẹ́ kí ẹ̀ gbọ́dọ̀ fà yọ̀ gba ọmọ ẹ̀ jẹ́ o ẹ̀wọ̀n ọ̀pá ẹ̀kọ́ wọn pọ̀ torí gbogbo wàhálà nínú ni wọ́n lè dá sòfò ọmọ bẹ́ẹ̀ sì kọ́ kí ni Yorùbá wí inú wọn náà ní gbélé ta tòun tí máa ń sábà tẹ̀lé náà nù wọ́n tó bá ti fúlà lókè ẹlówó ẹlówó ẹlówó ẹ̀sọ̀tọ̀ àwọn ọmọlẹ́ àwọn àṣẹ̀dé tí bàbá àti àtìyá rẹ̀ wọ́n ní òun ṣèdí rẹ̀. láti lọ́dọ̀ àwọn ń gbà yẹn wọn ò lajú kan ní bàbá ti ń tọ́ lajú tọ́ba délẹ̀ tàbí ẹnìkan ní ọ̀dà ọ̀ ẹ má fi ayọ̀ fi fọ́ máa ń fò ní ọ̀rọ̀mà fi sọ fún wa pé ṣọ́ọ̀ṣì fẹ́ ìnà nàìmẹ́ tẹ̀lé ẹ sára kó sá torí ìdẹ́rẹ́ lọ títí o ẹ̀mọ́ èèyàn tó fi gbà kan lówó tí ó sì tì í tó ẹgbẹ́ tó tún lò láì ní pẹ̀lú àìní ọ̀pọ̀ bí tó ti lò lọ nínú owó tí yóò lọ kú kàmá lé mu torí ẹ ọ̀dọ̀ wa náà agbọ́dọ̀ fa ọmọ rẹ jẹ nítorí pọ̀ wà kó kan ẹ̀mọ́ èèyàn bẹ́ẹ̀ àgbà tí ṣe gọ́vnà lọ ló bí ma àbí gbà tí ṣe gọ́vnà lọ lọ́mọ lajú lórí pé wàá bọ̀ ní gbogbo yẹn wá ń báyìí lọ́mọ bá di ìdàkudà fún bàbá di ìdàkudà tán generally òpin rẹ̀ ọdún mélòó tó bá ti second term wọ́n bá padà síbi tí wọ́n ti ń bọ̀ bá kò tẹ̀lá ẹ̀dá kò sí wọ́n tó lè ti ká fi máa gbérú ẹ̀wù náà tẹ́lẹ̀ sẹ́yìn kó gbogbo àwọn èèyàn tó wà tí bàbá àgbà kan àti ọ̀sẹ̀ gọ́ọ̀nà tó jẹ pírẹsidẹ̀ntì tí ń wọ̀ nígbà tó wà lọ́fíìsì tó bá ti lè fọ́fíìsì lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wọ̀ mọ́ náà ọ̀la kò ní ṣe wọ̀ torí kójú ọ̀mọ̀ jì àmọ́ ńgbà yẹn tó bá wọ̀ ọ̀kan yóò tún àwọn òkú kéré lọ́la bí gbogbo wa náà síbi àìmọye ẹ̀wù bẹ́ẹ̀ náà pàtẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí gbogbo ẹ̀ lẹ́ni wọ̀ jáde tó bá wọ̀ jáde àwọn yóò gbà kí ló dé ọjọ́ tẹ́tẹ́ ni torí wọ́n mọ̀ kékeré ìgbésí bẹ́ẹ̀ gbogbo pé tá a wí náà. tó bẹ́ẹ̀ náà ní kálukú torí ẹ̀ máa fi ayọ̀ fífọ́ mọ́ fún un látara bí àlè ìdòzọ̀ fún àtọ̀ láti tọ̀ wá. wọ́n lára ní sọ̀rọ̀ máa rí sẹ́lẹ̀ wọ́n ní kò sí mùsùlùmí kan tí ó tẹ̀ ẹ̀sẹ̀ kan tí ó atálù alátálù aláyọ̀ dà tí ó wá ké rákàkà méjì fọ́lọ̀ yàtọ̀ sí sọ̀lá tó lọ́mọ́kúrò kọ́ wa tọrọ àforíjì lẹ́yìn rẹ̀ àfi kọ́ lọ́wọ́ foríjì àdéhùn yẹn fẹsẹ̀ rìn wọn lọ sùn lọ́nà àbílẹ̀ owó làwọn ti rà eléyìí fi hàn wá pé tí ọ̀kan ọ̀gá fẹsẹ̀ rìn lẹ̀ ètò fẹsẹ̀ rìn lẹ̀ sí kíni ó wà ìdọ́gba burú ni kí wọ́n kàn jẹ́ pé kò sí kankan sí kankan tó mójútó tantara rẹ jẹ tó eléyìí ló burú ẹgbàá wá wá láti Anas ibn Malik radiyallahu tuntun jẹ́ pé gbawo ayọ̀ fẹsẹ̀ rin lẹ̀ wọ́lá nàbí sallallahu alaihi wasallam sọ pé máa ń sọ lọ́bọ̀ha tẹ̀yìntẹ̀ àṣìrẹ́tẹ̀rẹ́kà ẹni wá kírẹ́kà méjìlá ní sọlá tó bọ̀ha bala Allahu lahu qasran fil jannah ọlọ́wọ́ kọ́ àfikún kalẹ̀ fún láti jannah. ètò bá kú kí lẹ́ẹ̀kan o sáàdì ti bá fẹsẹ̀ ẹ̀ ń kéde ojúmọ́ ìwọ̀n kí láǹfààní ètò ìsílẹ̀ kan tó padà díẹ̀ mọ́ jojúmọ́ bó ti máa sẹ́nu jojúmọ́ kò sí kì í sì ṣe púpọ̀ ọmọ múnáfílà wà pọ̀ mọ́ àlọ́ fi sẹ́mọ́ ọ. sọ̀rọ̀ mú tó gbogbo gbèsè ayé òní pàtó bó ti ń wọ́rùn òní fò náà lẹ̀. sọ̀tùgbọ́ gbà wáyé alimami Tirmidhi ló mú wa wọ́n ti pè ní hadithun gharib. àwọn ìgbà wa tún wá lóríṣiríṣi pé ẹgbẹ́ wa kírọ́kà méjì ọlọ́run ní kọ́ tó bá kíláka méjì ní sọlá tó tó ha ọlọ́run ní kọ́ orúkọ rẹ sílẹ̀ nínú àwọn ẹni tó ti fọ́nú kọ́ra tó bá ti kíláka mẹ́rin ọlọ́run wọ́n kọ orúkọ rẹ sínú àwọn tí ń jọ́sìn fún tó bá kíláka mẹ́fà ẹ̀ṣẹ̀ kan ò sí tí ó tọ́ tẹ̀ tó bá ti kí mẹ́jọ ọlọ́run wọ́n kọ sínú àwọn tí máa dúró pẹ́ sẹ̀sì fọ́nà tó bá kíláka méjìlá ọlọ́run kọ báyìí ẹ̀rí pẹ̀lú ilé ọkọ̀ ní kọ̀dọ̀ ìlú hamad wọn àti wọn máa kàwọn àlọ́ kan fún yín lóríṣiríṣi tó àwọn tí wọn kà lọ yẹn gbogbo rẹ tó ń wú tó bá ti méjì gbà tó bá ti mẹ́rin ọ̀dọ̀ tó bá ti mẹ́fà ọ̀gbọ̀n tó bá ti mẹ́jọ ìwọ́n orí ló ti ọmọ òkúté rẹ. tó àlọ́ yẹn làwọn máa tó ráwọn ò ní máa kọ́ sọ̀rí ọ̀dọ̀ rẹ̀ gbogbo ìwọ gbé náà láàrin ẹbí sọ láàrin ẹbí sọ àìmọ irọ́ tó pa má nà tẹ́tẹ́rì rẹ̀ ẹ̀ náà àwọn tíra àwọn tíra tó sọ nípa àwọn àhàdéhùn fàáyíta àhàdéhùn mọ̀wúwà tó pa àwọn ìmáà ẹbí sọ láàrin sọ. tó torí di eléyìí báyìí àbí kéèyàn wá mọ̀ bá lórí bí kéèyàn sọ wọn àlọ́ tá àlọ́ tiẹ̀ láyé ní Islam kò sáyé torí láyé jọ̀ọ́ ìgbà táwọn kò sọ sóòrùn àwọn apàlọ́ wọn hàn for the first time wọ́n máa lé wọn jáde kúrò lọ síláṣí tura àwọn ọwọ́ àti ìgbàdo kò wọ́n máa pàlọ́ hàn níjọba àti ìgbàdo kò wọ́n máa bí wọ́n ti máa lé wọn torí rọ yẹ ṣé àlọ́ nípa ṣé rọ wà bí abẹ́ òdìdí mẹ́ ẹ gẹ́gẹ́ nípa ìjàpá yẹn ìjàpá yẹn wá jábà bí ìjàpá ó máa ń fò pé fò lójú sámà pé ẹ ọ pé irọ́ ni gbogbo àlọ́ lórí tiri lẹ́sẹ̀lẹ̀ pé èèyàn ni ó wù ìwo èèyàn ò wù. lọ wọ́n ní kò gba kò gba objection wọ́n sá ti wí náà ní kò gba wọlé. àbí ẹ̀kọ́ ni wọ́n náà abẹ́rẹ́ sí ìròló yẹn pé irú èèyàn àbàmì wo ni wọ́n wù tó bá lọ sí rí nù ṣùgbọ́n ẹ̀sìn tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn kí ni wọ́n sọ̀rọ̀ nípa wọ́n sọ̀rọ̀ nípa fáà tí ò tí ò sáyé mẹ́fọ́rọ́ tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kàn máa ń fún yín àwọn àlọ́ bẹ́ẹ̀ kò ní ìdíkò kò níwù so eléyìí ẹ̀sìn náà wọ́n fà náà fún wa sọ pé àdéhùn kápá yìí àdéhùn kápá yìí torí pé njọ́ tó dúdú nìkan ilẹ̀ kò sáyé bẹ̀ kúrọ́ torí ẹni tẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọmọ àwọn akẹ́kọ̀ọ́ wà sọ pé fáàkì ni wọ́n wà nínú èdè á sọ pé kò lè pọ̀ kò lè ráyè wọnú alukur'an ìkó sábà ti sọ kó ráyè wọnú alukur'an àdéhùn àti ni láti mọ̀ pé àkùnrin àti pàtó ìjọba ń bọ̀ tó ti àlọ́ ilé ìjẹ̀bù tó ṣe jẹ́ mbẹ́. wọ́n wá mú àdéhùn mi wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha wọn àbí sallallahu alaihi wasallam dakhala bayti ọ̀wọ́lé o fasalla duha ó sì kí salatu duha thamani raka'a raka'a mẹ́jọ. ìbáyìí sáà náà lọ sọ fún un anabi keke àbí òye wa sẹ́ni bí wọ́n sọ fún kí raka mẹ́jọ àti ìtàn alákọ̀ọ́kọ́ sọ fún kí raka mẹ́ tó wọn sàmùtò lè lẹ torí de eléyìí báyìí ẹni ká mójútó àwọn àwọn àfẹ láti mójútó wọn ní ìwọ̀n bá gbàgbọ́ra wa ti mọ̀ ètò ti da àdùnnú pé ká bá ti mójútó ní ìwọ̀n bá gbàgbọ́ra wa ti mọ̀ sáré bá ń gbogbo ìgbà káwọn pàtì torí ìtọ́lọ́lá ni mo fẹ́ ọ̀nà lè fi hàn sẹ́ra mọ́ sẹ́yìn òṣùgbà kan pàtì sọ àwọn nàwáfíìlì tó bá nípa àdìsí tó mú wọn bẹ àdìsí kan abẹ pé ìyàpọ̀ ẹnu wà nípa tó fẹsẹ̀ rinlẹ̀ sí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbótẹ́ ti dájú bá dé fi ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ìyàpọ̀ àwọn ti ìyàpọ̀ àwọn ti gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àti tẹ̀síwì ẹ̀rí tí wọ́n ti ìyàpọ̀ ẹnu àwọn olùmọ̀ Islam nípa pé sọ̀fẹsẹ̀ rinlẹ̀ sí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn náà ọ̀nà tí tó tó ọlọ́wọ́ akọ́ràn wa lọ́wọ́ kó tó láti fọ gẹ́ láti máa ṣe díẹ̀ kó sì ṣe tá a máa ṣe lẹ́sìn kó tó láti ọgbà ọ̀ràn ọlọ́wọ́ kó ti ṣùwà lọ́wọ́ kó sànù apá tó kù kó sànù alẹ́ yẹn kú kó sànù adó gbèdà òkèèyà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب الله اكبر الإخوان وحبيبهم الذي ما قصوا بذلك ويعقلون فيهم ملائكة بالليل وملائكة بالنهار فيقول الله كيف أدركتم عبادي وكيف تركتموهم فيقولون أدركناهم وهم يصلون وتركناهم وهم يصلون فعمليك هو أقوام على طوام أبوه lórí wa lọ́tọ̀ àti lò ọlọ́wọ́n bá máa fi àmọ̀lẹ́kà ìbéèrè báwo lẹ báwo ẹ lómi báwo lẹ ti fi wọn sílẹ̀ àmọ̀lẹ́kà ọ̀dà wọn náà àti báwọn lẹ́ni tí ń ti sọ̀lẹ́ àtúntò wọn lẹ́ni tí ń ti sọ̀lẹ́ sọ àwọn eléyìí àwọn àmọ̀lẹ́kà yàtọ̀ ẹgbẹ́ kan ẹlẹ́yìn àwọn olùmọ̀ọ́ni ó wá lórí èdè àgbàlóní gbàwàgé nínú ìmàgírámù èdè lágbáwá tó bá jẹ́ pé ó bá wá lórí èdè eléyìí tí ó kọ́ mọ́ àwọn ìṣòro bá àìsàn àbá sọ pé ìyá àkókò fi kò mẹlẹ ìkẹtùn àbí tá àkókò fi kò mẹlẹ ìkẹtùn ṣùgbọ́n wọ́n sọ pé àkókò dàbí ìwọ̀ tó fáìlì tó wà bẹ́ẹ̀ wọ́n tún wá tún mú fáìlì wà wọ́n láàrin pẹ̀lú pẹ̀lú àlókẹ́kọ̀ọ́ àtàlórí bàbá rẹ̀ nà. bẹ́ẹ̀ tẹ́ máa lọ sàárẹ̀ yẹn sẹ́ẹ̀lì ní àti láyé bí yọ wà báyà láwòrán yẹn àtọ́ rẹ̀ wá. ẹ̀yẹ́ tó máa sọ pé olóò ti gbà wá ojú rẹ̀ báyà mára yóò yí pé ìró òdùnnú nù fún ẹ. òun ló wọn máa ní sẹ́ẹ̀lì tó ṣe nílẹ̀ ayé kó náà ó sì máa tẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn ọmọ náà kí ìjọ pẹ̀lú àgbéyà. ti jọ́ dáa ẹnìkan á ba pẹ̀lú àwòrán burúkú ojú tó kọ́rẹ́ lọ́wọ́ tí ò fani mára yọ máa ràn burúkú síbò ni wọ́n gbé burúkú yìí wà ojú rẹ̀ ò fẹ́ wò ara rẹ̀ ń ìrìn àfẹ́ni tó ti lè wí náà àmọ́ ìró ìbànújẹ́ fún ẹ̀ fóònù wọn máa wọ ọ̀nà ju jíjọ ìdàgbé àtòwò ní ìfẹ́ tó tòtòrí ẹ̀ iṣẹ́ kálukú wa kò ní yàyà nínú sáré. àwọn ìṣòro bá àdúrà lè ṣẹlẹ̀ wọ́n ní nǹkan mẹ́rin ló máa ń tẹ̀lé ẹ̀rọ títà rẹ̀ méjì ọ̀padà. so nínú nǹkan tí yóò tẹ̀lé ọ̀rọ̀ títà rẹ̀ dúkìá rẹ̀ yóò ọ̀rọ̀ títà rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n bọ̀ lọ sí sáré sòṣùgbọ́n ìdí ọ̀sẹ̀ ìdí ọ̀sẹ̀ ìdí ọ̀sẹ̀ kúkú wọn nínú sáré rẹ̀ kò náà tẹ̀ owó ọ̀padà mọ̀lẹ́bí ọ̀padà wọ́n tẹ̀ ló gbé dáa ìdí ọ̀sẹ̀ kúkú wọn nínú sáré rẹ̀ táwọn gbé ọ lọ sí sáré mọ́tò náà lè bẹ́ẹ̀ ní ìjọba ìgbé ọ ilé ìfẹ́ nù tó ń kó àwọn èèyàn sí wọn bàbá àti òbí oníṣẹ́ pé ẹ máa bá bàbá gbé pé kẹ́ni ẹ lọ́la kí mọ́tò mẹ́tò àbí ẹ̀kọ́ tó àwọn fámìlì ńkọ́ bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ ní sọ́dọ̀ abẹ́ ẹ̀dọ́kù bẹ́ẹ̀ ẹ̀ka wọ́n fa ìwọ ni fẹ́ràn lọ́sẹ̀ fún mi àti tẹ́ ẹ̀rẹ́ tó gbélé ayé náà. kò sí wàhálà eléyẹn apá kan náà àwọn olùmọ̀ọ́gbẹ̀ sọ̀rọ̀ àti ṣòro sọ̀rọ̀ àti tó ní í ṣe pẹ̀lú yíyọ ẹni tó bá yọ ní òde pé ní ẹyọ tó bá wọ àwòrán sọ̀rọ̀ àti wà nígbà tó wọ̀ ní ọlọ́wọ́ nínú sọ̀rọ̀ àti wà nígbà tó. mọ́ṣáláṣí Mm-hmm. mm-hmm. masjid tó ń fi ọ. bẹ́ẹ̀ ni kíláàsì àmì ti pẹ̀lú àmì ìṣòro àti bọ́ àti bọ́ bẹ́ẹ̀. Yeah, exactly èèyàn ní káfẹ́ pọ̀. Òkè ẹ̀dùn ara ẹ̀yà kí sọ̀rọ̀ àti tàájù náà. Nítorí dáadáa náà ni pé ọmọ nkí mẹ́wàá tó tàájù ọ̀ á ju mẹ́rin lọ lágbàdà ìdíyọ̀ oníṣòwò lè má padà lọ́kàn ẹjọ́ ti dá lè kó tó bá tàbí ìkókó sùn lọ. ó sùn lọ tàbí ìwà ẹ̀fọ́ tó sùn àbọ̀ gbàgbé ìwà bá èyí tọ́lọ̀ bá fún ọ kí yẹn ó ti tó fọ́ọ̀mù kí mi lọ́la. láti láti pa population. Àìní ara ọlọ́run kọ ìlọ́ọ̀dọ̀ ìhàmù. Wọ́n lè fi ìpinnu wá sí i. Wọ́n máa dé ìwọ̀n ọ̀rọ̀ wa. Báwo kó ìwúrọ̀ ọ̀sán? Torí àwọn máa ń translate kìíní ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mistake pọ̀ mbẹ̀. Tí wọ́n ti má kojú ìkàwé fún ọjọ́ òní. tí ẹ tí àwọn àti màá dé ibẹ̀ tó bá jẹ́ nǹkan tó máa fi lẹ́lẹ̀ lẹ́nu ìlú ọmọ kíkọ́ sí tó bá ti ẹ̀fẹ́ di láì ìgbà yẹn tó ẹjọ́ á ní ìlànà ìjọba. yẹ́sẹ̀ tó ìjẹ́ tó bá ti mọ̀ fún pébì kan lọ́nà tó fi fi ogún sọ̀dá sílẹ̀ àti pé ara ni ni ọ́ fi sùn ní àná. àwọn tó bá ń gbé ogún sọ̀dá ẹni tí ò tó ni omi ní àdùnnà àwọn àwọn bọ́ sọ wà ẹjọ́ akẹ́wọ̀n fún yín. àwọn ẹjọ́ akẹ́wọ̀n fún wa tó tó a kí òun kí méjì tó tó a láti dáhùn òṣèlú àdáṣe tó àwọn akí mẹ́rin mẹ́rin mẹ́rin tó àwọn ọ̀sálámà ó méjì mẹ́rin ọ̀sálámà àwọn ọjọ́ àtọ̀jú pé ẹ̀sìn nípa pé àgbọ̀ ìjọba ló tẹ̀lé ìtọ́jú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá fún un. ojú wa ẹ̀yin máa pè sí i fún àtijọ́ júmọ̀ àgbà yẹn kó lè tó àjẹ. ẹ̀hẹ̀ wá kí wọ́n kí kí níbẹ̀. júmọ̀ wọn ní ní àjọ tó kí júmọ̀ sẹ́rí kí gbogbo ẹ̀ lórí kodò mẹ́ àbẹ́yìn ìfura mẹ́ lọ́sàbẹ̀ òfin ọlọ́run ó ní àjọ kí júmọ̀ dípò pé yóò tó àjẹ ìmáà lọ́wọ́ rẹ̀ lórí contradiction land gbàdá ìdí mara ní oní àgbẹ̀ wípé iye ìjọ ìwé bá ti ń bìkà oní àgbẹ̀ oní àgbẹ̀ ìṣètò àti àwọn ọlọ́pàá ń pè náà. ọ̀rọ̀ tó ń wá lábẹ́ tẹ̀ ìgbà nàbí lọ sí tàbó ànábì ìṣèjọ́ mẹ́tàdínlógún àbíjọ́ mọ́kàndínlógún tó fi ń kíkọ́ sùn bẹ́ẹ̀ ni kọ́lá tó bá tó ṣe jù bẹ́ẹ̀ lọ bí ó ṣe máa kí nù torí kó ju ogun lọ lọ ẹjọ́ lọ sójú ogun tó máa dọ́tí ọ̀padà wálé síbẹ̀ ní ibc yín tó nítorí délé yìí lálàá náà sọ pé gbogbo tó bá lọ tó bá máa dọ́tí ọ̀padà wálé ọ ní òṣùwọ́n àwọn ọ̀gbà tó padà wá lé èso orin àjò tìrọ̀ ìlú jẹ́ pé padà sọ ètò fíntẹ̀ tó fi jẹ́ pé ilé ìlú ọ̀dọ̀ wa ànábi tó máa tó náà dé sí mákà nígbà tó wá sí hajj so iye àkókò tó ti ṣe mákà nínú kọ́sùrù òtí wọn tó fi kí ogún sọ̀lá làwọn olùmọ̀ọ́sọ kó ti mọ̀ pé ìjọ tó ń lò kó tó máa lọ sí mìíràn àdẹ́gbẹ́ni tí ò bá ti nílò ju tó fi kiri twenty sọ̀lá àti lọ ajẹ́ pé ara lè yọ ma pé yọ ma yọ ma yọ ma kíkọ́ sọ ajẹ́ pé orin àjò yọ ma kíkọ́ sùn àwọn tó bá ti mọ̀ pé ó di twenty one sọ̀dà twenty two twenty three kí ni ìdájọ́ rẹ̀ ẹni tí ń bẹ́ lé ni yọ ma pé ìrùn rẹ̀. ṣé ilé ìdájọ́ ọ̀gá ìgbésẹ̀ ìdájọ́ ẹni tó bá ti kíkọ́ sùn lọ́wọ́ àmọ́ kí kò gbọ́dọ̀ ilá contradiction tó hàn jẹ́ pé ẹ̀yẹ eh, eh, ìṣẹ̀lẹ̀ lẹ́yìn òní ìdíkẹ́ wa ń gbé adájá ẹ̀yọ́ pọ̀ ń ṣe ẹ̀yọ́ náà ọ̀nà pọ̀ mí ọba ti sára mà jẹ́ ẹ̀jẹ̀ kí ọ̀sẹ̀ pé ẹ̀pẹ́ ọ̀sẹ̀ fà. ṣé wàá ní inú bí tí àṣìṣe fún wa ó ní ní àjò ní àjò náà tó tọ́ kó fọ́sùn ṣé gbogbo gbà lọ́yẹ kó tún máa ṣe jámọ̀ ìṣe gbogbo gbà ètò ọdọ́gba àdúró súnà tó bá ti débẹ̀ tó ti sọ̀ síbẹ̀ kìí ṣe jámù kọ́sùrù náà ní ọkọ̀ máa kì í lásìkò gbogbo sọ láti pọ̀ ká àwọn tó bá ti ti gbéra títú lọ lójú ọ̀nà ní ọkọ̀ máa ṣe jámù kọ́sùrù ọ̀jọ̀ kọ́sùrù ọ̀jọ̀ àwọn tó bá ti débi tí lọ tó jókòó kìí ṣe jámù kéèké bá ti ṣe rí níbo ní mìíràn ìbá tẹ̀lé ní Mínà gbàdánù tuntun bá tẹ̀lé wà ní Mínà Mínà yẹn ọjọ́ kan gbáko níjọ́ kẹjọ anabi fi wà mbẹ anabi yìí kétò láti bóòrò lákòókò rẹ níraka méjì ó kétò láti làásù lákòókò rẹ níraka méjì ọ̀pápọ̀ ó kí magrib raka mẹ́ta lákòókò rẹ ó kí isha lákòókò rẹ raka mẹ́ta ọ̀pápọ̀ gbàdúrà tó padà wá sí Mínà lọ́jọ́ ọdún ìjọ kejì ọdún ìjọ kẹtọ ọdún ìjọ kẹrin ọdún ẹni gbogbo sọ̀nà wá lákòókò rẹ̀ kọ̀ papọ̀. ṣùgbọ́n bàtà ó gbéra kúrò nínú ìdádọ́lọ sí arábà ó ti wà lọ́nà ní arábà bẹ́ẹ̀ kò dúró bẹ́ẹ̀ síjọ́ kejì ibẹ̀ ló ti pa bóhò àti áfíríkọ̀ gbàtó ti dé mùsẹ̀lífà ojú ọ̀nà náà ló tún wà ọkọ̀ amagre àti ìṣá ẹ̀kọ́ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó dọ́gba jù oníke tó ní àdùmá lọ síbi tí ń lọ tó bá ti débi tó ń lọ ọmọ bọ́ọ̀lù ọ̀tún là lọ́ ń lọ so ìtọ́jà ní pé sásìkò bóòrù bá tó kí bóòrù dúró sí asiri ó ti tó ó tún kí asu eléyìí lọ́dọ̀ gba jù nínú sunna lẹ́yìn náà wọ́n sọ fún kíkọ́ sùn ó kíkọ́ sùn kí ni ìtumọ̀ rẹ̀ gánà yìí ṣéjà ọ̀yàn jẹ̀mọ́ máa ń kí ọmọ ti láti ó jókòó kánú lé rárá o pàdé ìdíkò òdóbi wà á lọ sí mọ́tíláṣí ni ẹ̀ tó bá wà tán sọ́yìn kò kí ọba wà á lè ní wà á kí wọ́n lò jẹ́ tó bá ń jẹ́ pé ò wà tán wà á kírun lẹ́yìn imam irun tí imam bá ti ń kí ni wọ́n náà ó ti kí ni lò ọjọ́ ìṣòṣè jẹnu ẹ̀ kí wọ́n àwọn àti òkú kalẹ̀ ìṣòṣè torí ọ ní àjò yẹn tó bá ti bẹ́ẹ̀ à ń bẹ́ẹ̀ sì jẹnu àyàfi sẹ́yìn tẹ́ ẹjọ́ rí àjò yẹn bá pọ̀ lọ́gbẹ́ mi tẹ́ ẹ wáyọ̀ náà lẹ́sìn kíjọ máa ti àmọ́ kí wọ́n á pè wọn ìwọ́ wá jókòó kábítọ̀ wà òun fi dìnnà àjọṣe kẹwọ́ ọ̀tọ̀ ìfẹ́ àgbọ̀pá nàbí torí kọ́ wà lórí ìrìn àjò kan wá jókòó kábi tọ́ wà tí wọ́n á kí òun bẹ́ẹ̀ ilé ẹ̀yẹ lọ́ máa kí òun sí mọ́tíláṣí rárá o. wọ́n béèrè pé tí àwọn máa ń fàyà pé kí àlùfáàjà rẹ̀ yọ so àwọn akọ́ mú ìdílé àwọn wákàn tó bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò àti ìpèsè ó pọ̀ jù. káàpájà rẹ̀ máa yọ tàbí ìtẹ́jú mélòó ló torí pé nítorí wíìlù lẹ́kọ́kọ́ máa bẹ tó ń ta àdúgbò àkọ́jọ́ náà náà lọ́nà ń pèsè ọ. mo máa ń fẹ́ kí náà láti kó fẹ́ kí wíńdò kò sí wàhálà kọ́dà kó ti rákà méjì lọ bá gbé. pẹ̀lú àníyàn tó tó náà tó wò wò kọ́ wa mú wíńdò lọ rẹ̀ lọ́wọ́ tá a ti wá lé pé wíńdò lọ kọ́kọ́ kí wọ́n á ti tà á jù pé níta náà bí sọ ti takò máa ń sọ láti rẹ wá títí títí tó ń bá ń bẹ̀rù káàkiri tó fi mọ̀ pé àsùbá ni. ìyá àwọn àgbà tẹ̀ sí wọn kó àwọn ọ̀gá ẹni tó ti ké òun tó lè ọ̀gá ọ̀gá àgbàdà àti àwọn ìgbà tẹ̀ sí wọn kó ọ̀gá yẹ. ìgbà ọmọ hmm? eighteen five twenty two àgbàdà ni ọ̀la twenty two àbọ̀yọ̀ five twenty four lónìí kọ́ àyíká twenty four five twenty three náà ni ọwà ọwà lọ ọmọ bí ọyọ bí ọdún ló ti yọ. Nà àti ọba bá tó yẹ kí o bá tó o bá kí o tí o rùn yọ. Ọ ọgbà tó rùn máa yọ òun yọ lánàá yọ ọjẹ náà yọ ọjẹ ló ní pọ̀ yọ. Ìgbà tó yọ ní ìjẹ̀ta ìjẹ̀ ìjà àbúrò ló ti ṣàpèjú. Ìgbà tí ó ti ìdíbàlù bọ́ọ̀lù wa alùpùpù ọ̀rìn lọ́pọ̀lọ́ wọn lọ́gbẹ lọ́gbẹ sójú kaná ìwọ́n ti mọ̀gbà tó yọ lánàá ọmọgbà tó yọ ọ̀sẹ̀ ta ìgbà wo yọ ayọ̀ lójú náà ayé àwọn àkókò yẹn náà. wọ́n máa ń rí gbọ́tẹ́lẹ̀ pé gbogbo àpò tí alùpùpù ọmọ tuntun ra kó bá kíkún ìyàwó láì ìyẹn sàájú pé àti ọmọ aláìlẹ́yìn wọn máa ń kí àwọn ẹ̀mí ló ga ẹ̀mí òbí ti àwọn ẹ̀ kátà àná. bẹ́ẹ̀ ni ló ti jẹ́ pé àìsàn òbí ọ̀gbà àlọ́ mẹ́ta torí pé kìí àwọn ilé ìfá nàbí ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni èsì pé bá ló ti jẹ́ náfìlà fáwọn. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما fi hẹ́tà láti àyàn ọ̀rẹ́ yìí ní níbẹ̀rẹ̀ omi lẹ́yìn àdínlá ọ̀rẹ́ yìí. Bọ́ọ̀m àbọ̀ ọ̀nà ọ̀rẹ́ wúlò. Tó ọ̀ràn ayọ̀ ló fẹ́ bá nàbí níbẹ̀rẹ̀ ìgbà. Tó bá lù á kùn kò sí kéèké àmúlẹ̀ orí àfẹ́ ọ̀kadà àmàlà rẹ̀. Lẹ́yìn náà, ọ̀nà tó gbọ́ ó tètè àmúlẹ̀ ìkọjọ́ ra rẹ̀ ìwé sọ pé nígbà tí o rákà méjìlá mélòó ní mọ igi lóru ọkàn làwọn fi mọ òbí jẹ kìnnì òbí jẹ méjìlá náà àyè sọtẹ́nì kan máa gbọ́ yé máa tó gbà bí ti wá pé kó àrùn kí o lọ lọ pé yé wa wọn bí mo sẹ́nì wá ní ìgbà àgbóyè kálukú wọ́n yàtọ̀ tí ìbá ti pẹ́jọ jókòó ẹsẹ̀ méjì àgbóyè wọ̀ ẹsẹ̀ lọ kó ẹsẹ̀ méjì náà ìgbókòó yàrá ìgbésẹ̀ lọ́wọ́ ìjọba yàrá. tó àwọn dábàá ti rí kẹ́sí kálukú rí ti gbọ́ inú ọ̀pọ̀ èdè kan mítìn tó ń tètè bẹ́ẹ̀ ni tí ń sọ̀rọ̀ fún yín òun rí ìgbà kàkà bẹ́ẹ̀ ọ̀ nà àyè. Lọ pé rẹ̀ máa ń sẹ́yìn lóòótọ́ sẹ́kẹ́ you know what is going on ó sì tún wá owó òtún dasọ òtún òtún wá owó ìtọ́ wa lọ pé mi ì di oorun kì í so oorun eléyìí ọ̀daràn ni náà kárí mi sọ. rárá rárá ìpèsè ìgbàwọ̀ yẹn fún abẹ́ lóòótọ́ òpó náà fi làbájá àti kíákíá rárá ẹ̀kẹ́ kúrà àmọ́ tó bá tẹlẹ̀ pé òkè bá ti àgbà mi ò tó àmọ́ kí wàá ti báwa tó wàá mú ní ìbáradà tó gbogbo náà fi là ó bá ti àná rẹ̀ tó tó bá ti bẹ́ẹ̀ ó tún bá débi pé bá ti àná òní kàdá bẹ́ẹ̀ fura àwọn yẹn náà bẹ́ẹ̀ náà tó bá kí òun lẹ́yìn ẹlòmíì wàlúwàá yóò ní màbó kàbá tí àdé ìṣe náà sọ̀rọ̀ káàbọ̀ kúrú wọn láti ẹ̀yin ọ̀bá dá àwọn àtọ́wá bá àtọ́wá bá àwọn àtọ́ àti ìṣọ̀wà ọ̀rọ̀ kan wà pé pé ó fi ọjọ́ ẹ̀sẹ̀ yẹn ti màmá wa. wọ́n àti wáyé pé sọ̀dá ti mọ̀ fún bọ̀ níbi tá a ti ka tó sókè wà lẹ́wọ̀n dá ọ̀sọ̀ kàfà bíà tó bá ń tè náà níbi tí ó yà dé. tòǹtòrí ẹgbẹ́ tó bá ti pé bá tẹ̀ bá tẹ̀ náà lọ́mọ أجسمك لا صلاة لمن لم يقرأ بأم الكتاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر أشهد